ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله جاء الذين الأخيار يوجد في كتابه أقل مرة ولا كل ورداء وصحابة النبي محمد صلى الله عليه وسلم والأئمة الأخيار أسمي الله أقل صلى الله عليه وسلم nínú islam láwọn àpẹẹrẹ àti ọlá táwọn kan ti tóra ọjọ́ yìí tí wọ́n dúró pé àwọn ọ̀tá ọgbà àpẹẹrẹ òní àwọn òbí yìí àwọn òbí yìí ẹ̀ yóò lè fáwọn òbí fún wọn lápá lónìí. irú òkú yìí ti pẹ́ tí ń jíjà àwọn ìdábẹ́ lọ́wọ́ ọ̀hún àwọn àwọn inú omi sì ti pẹ́ tí ń jíjà àwọn àbájá. Àmọ́ kíkà wọn tẹ̀lé wípé táwọn ọkọ̀ yìí bá ti bẹ̀rẹ̀ àwọn àbáàlà ọkọ̀ yìí máa wáyé tí wọ́n ẹ̀ bá wá tẹ̀lé láwùjọ àwọn àwọn àbúrò ìlú. èyí tí wọ́n ń fún wa láǹfààní kàǹtì òòlù. ó ti pẹ́ táwọn èèyàn tí wọ́n ti mọ́ pápọ̀ làwọn ò fi yẹ fẹ́rẹ́ àbẹ́ àdúgbò. ó ti fi iṣẹ́ pọ̀ jù sí nígbà tí wọ́n fi lè bá wọn mọ ẹgbẹ́ ẹni bá wà bá àwùjọ tí wọ́n yá àwọn náà ti dìde pé aláwọ̀ ń gbé ní ẹ̀yà àpọ́nlé. èyí ò làwọn yá wá rò pé lọ́wọ́ wọn tí wọ́n ti wá yá lára náà jọ wọn tí ó lábẹ́ àwọn àpá. àwọn ìlara ti bá nílẹ̀ láwọn tó náà wọn àpá àti àlàyé ẹ̀ka lọ sí ìdílé ọ̀nà àmọ́ àwọn akọ́lọ́ ọ̀rọ̀ ọlọ́run dá àwọn ọjà àwọn fún wọn lọ́wọ́. àwọn ẹni tí a máa wò pé àbáwọn èèyàn kan nìkan ló àwọn akẹ́kọ̀ọ́ bí a máa wò ó jáde àwọn ọmọ wọn kú bí i àtàwọn adúlẹ̀ pẹ̀lú àṣẹ́jú àwọn ọ̀gáàbí ìdíkẹ́lẹ̀ ìbáyìí ààrùn ọ̀hún láti nà. ìgbàgbọ́ náà wá ní ẹni tó gbé inú náà wá gbé láti ìmọ̀ mẹ́ni náà ti kú ilẹ̀ ìbáyìí ọ̀rọ̀ àtàlẹ́ ìlú wa. ebi tẹ́lẹ̀ ọ̀hún fẹ́lẹ́ má bẹ̀rù bí bàbá bí ẹnu pé ìjọba ti bá tẹ̀ lórí àwọn ìlànà ìkọlọ̀ ọ̀sà. Èyí mú ló ń yá pípé àwọn fẹ́ẹ̀sì náà ní lórí ọ̀rọ̀ yìí ó pọ̀. Ìyí náà wọ́n lọ máa rí fún conversation rẹ̀ tó ń pè yẹn náà. Àwọn àbí ìgbẹ́ wọn ti fún fúlẹ́sì mi. Àmọ́ gbogbo wọn náà là ń lọ yé pé èyí ta ọ̀pọ̀ wọ̀ ní nígbà wọn tàbí àlẹ́ wa Mùhàmmad ọ̀la àná. àbúrò lórí àtijọ́ tẹ ẹ bá tún lẹ́nu kúrò lọ́rọ̀ àmì àti àmọ́ wá tó lọ́rọ̀ lọ́rọ̀. Ìgbà wọn ọ̀rẹ́ yóò kọ́ ọmọ rẹ̀ àwọn tó lò ká àwọn ọgbọ́n ní pé ẹ̀dùn alábà wà nìkan ní ìlú àwọn tàbí ebi kù síbi àdáṣe ló lọ fún àwọn ọmọ tàbí mara àwọn ọmọ ó dàbí pé ìdílé pé ó yẹ ká tó lọ́rọ̀ fún dàgbà kọjá sí ìsìnkú orí ìlú olóńgbò láwọn ìlú inú òde ní ọba àwọn àwọn dàbí àdúgbò ẹ tó bá àwọn dàbí àwọn ọ̀gá lè mú ìlú náà àyè òkú ní òkun ìgbà tó ń dé dé ní ṣé ìdájọ́ sí láàrin kan òní pé ìjọba ń ka ní ìgbéra ní ẹgbẹ́ lè dúró náà dúró ìgbà wọn ò tẹ́lẹ̀ tí ń dì láì ìbá ń ka ní ìgbéra ní ìgbà tí àwọn èèyàn tó dákẹ́ lọ́wọ́ lóṣù náà kí ló padà sílé o tó di pé èyí náà ti ń jì o tó wá di pé ẹ ẹ̀dọ̀ pa ọmọ nǹkan bú àwọn sọ̀rọ̀ àwọn àdúgbò lọ́wọ́ lọ́wọ́ ó dà ó kó olùmọ̀ bí ó sí ìjọba àwọn ju ó ti wà láti torí gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ láti ọ̀rọ̀ ìjọ tìbíkẹ́tì ọ̀nà ní ti ká gbọ́ ara. àmọ́ tó ti di ká àti ńkọ́ lẹ́nu wọn táwọn ọ̀sẹ̀ ti dúró ní àbá àti orí rẹ̀ bá dàbí yóò mọ̀ fún àwọn ẹni pé ọ̀rọ̀ ti ń dààmú. ó tún ọ̀sẹ̀ gbogbo wa sọ àbí ìlú pé kò yẹ lẹ́nu kan tó gbọ́ àwọn àbá. àmì ẹ̀fọ́ àbí àti mẹ́tọ́ kódà bàbá tó ṣe bí àbá àti ìlú ẹnu wà lẹ́nu àwọn àkàmọ́ lẹ́kọ̀ọ̀kan táwọn àbá ń lọ nínú káàkiri. mo rí ìlú ẹnu wọn tó ṣe fídíò rẹ̀ lọ́dà èyí tí wọ́n gbọ́ bàbá yá yìí. ó ló sọ ọ̀rẹ́ pẹ̀lú bàbá yá yìí láti ọlọ́wọ́ tà wá fún ọdún láti yá. ìgbà tó ń lọ ọ̀rẹ́ bàbá tó ṣe bí àbá àbá àwọn kọ́ ẹ̀bá tó lè jìnà ìlú náà títúlọ àkúrú àti mẹ́jì mú àwọn akẹ́kẹ́ jìnà ìrẹ̀ náà ní ló kéèyàn ti láwùbà lóta ọ̀ tẹ̀síwájá ògbóta tó pa ní ìlú ìlú rẹ̀ àmọ́tà ìbá ti rẹ̀ láti pa tó máa ẹgbẹ́ tó kù nílẹ̀ pẹ̀lú gbé jáde ìlú jẹ́ pé lọ jìnà ìlú òsì tó bíi sáfẹ́ àti ìgbẹ́ òyìnbá ìjọba ṣùgbọ́n àdìgbòrà tó ìwọ ẹ̀sùn náà yẹ ti wá lápá mo jẹ ti pé ibi tí ti sọ láti ọ̀nà alágbègbè ọ̀rẹ́ òkú ló kú ìtura tó ti sọ ọ̀rọ̀ náà lọ́la owó lé ní ẹ̀dá tó gbẹ dára tó ti sábà fi ìyá ìyá ní lọ́gbẹ́ ìyàwó ní ọ̀rọ̀ tí ò dé ọ̀sẹ̀ ìlú tí wọ́n pa ìrẹ́lẹ̀ ewu tí ò dé ìwọ́n pa ìrẹ́lẹ̀ láti àgbàwá gbọ́ àgbàwá sì náà lọ́rọ̀ tó ti ní àwọn tí àbá àdéwọlé ìlú ìlú ìlú ògùn rẹ̀ dáńgbí lọ́rọ̀ yìí àbígbàdé àwọn èèyàn lẹ́yẹ́kọ́ tó lẹ́kọ̀ọ́ lọ́wọ́ tẹ̀sí dáyé rẹ̀ ìwọ náà yóò kú wà padà lẹ́kọ̀ọ́ tó wọ̀ lọ́wọ́ gbé yìí ẹlẹ́kọ̀ọ́ náà ìwọ náà gbé ìwọ ìṣọ́

olóòrùn tó wọ́n bàbá ẹ̀yìn ní ìsìn ẹgbẹ́ nìkan ló bá àdúgbò náà lórí tí omi ìwúlò ní àwọn àpáàdé ní òkú lọ àwọn bàbá bàbá bàbá àti ìlú pé àwọn ọmọ tó ní òkú náà lọ kà ó bẹ́ sọ́ọ̀tù sọ́jà rẹ̀ nípa ìṣẹ́ ní ìlú bá ní òkú àpáàdé rẹ̀ ìlànà tó ń tẹ̀lé ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ti pé àtọ̀rọ̀ lọ ìdí tá àti ọ̀rọ̀ ọ̀rọ̀ jáde dákẹ́ lórí àwọn ọ̀rọ̀ náà wọ́n á lẹ́bàá àkókò ìdí tí wọ́n rọ̀ nítorí láyọ̀ ọ̀rọ̀ yìí ọ̀tún bẹ́sẹ̀ ní. Ònìkè yìí sọ́kùnrin sọ ládàá dàpọ̀kẹ́ nìkan tó yẹ kó ìpèdè ní jẹ́ dàpọ̀kẹ́ nìkan tó kù lẹ́nu. Wọ́n ti gbọ́dọ̀ àwọn ọ̀gá àkọ́kọ́ ìta fún mi pé oníkúrú yìí láwọn ọ̀gáwá dá lọ́wọ́ mi Nígbà tí wọ́n bá wà lọ́sọ̀ọ́ láàrín láti ó dáhùn nígbà tó ń gbà àtọ̀rọ̀ báyìí ní àmì olùgbèdè tó bá tó wá bú wa abẹ́rẹ́ tó tó wà lórí ìlú olùgbèdè tó bá bú wa tó lórí ìlú wa ó ní káwọn wa máa sọ fún pé èdè ìgbà táwọn tó bá wà ní wá ọtí wọn náà bá wà lọ bá wọn lórí ìlú wọn. ọba àwọn àwọn ọmọ ọdún wọn ọba tó ní ìdílé bí òní wọn lòun láti sọ̀rọ̀ pé ní ní ọ̀ọ́dẹ ìgbà wa. àwọn táwa kà yìí ní òní jẹ́ káwọn ọ̀rọ̀ rẹ̀ tó ti ní ìbára bí wà áwùwà wọn ni ìdílù àmọ̀tí ní nàdá. Èlé ọ̀ọ́kì. Àmọ́ àpẹẹrẹ ẹni gbogbo ọlọ́run èmi ló ń sàkóso àkókò. Àjọ mi pé ọlọ́run àti lọ́sí ó bí wá sí òun láyé sí ìtọ́nà bàbá ọmọdé ìlú àkókò. Alùpùpù ọlọ́run àti lẹ́sìn lẹ́sìn ìlú lẹ́nu ó ti ti fi òun láyé ìlú bàbá bí wọn kọ fún mi á ẹsẹ tó lọ àmọ́ ẹsíìsì ó wà á pé àyè nínú à ẹsíìsì ó wà á àmọ́ wọn lọ kọ lára ó yẹ àyè wọn àmọ́ àwọn ọmọ ìgbẹ́ ẹ̀ka ń lò èyí ò ní wàá gbà tó àkókò tó kù bẹ́ẹ̀ kó lọ́ọ́ máa lò jẹ́ ẹ̀ka ń lò ẹ̀ka ń sí i. Allahumma salli ala sayyidina Muhammad káwọn padà sí mo tọ́ ètò alábàá fún bá rí ó náà lè fi alábòyọ àwọn sọ àbá àwọn ọmọ bẹ́ẹ̀ mọ́ ọ. ọkùnrin kan lánàá ohun ohun mẹ́tẹ́ẹ̀dì ní mẹ́tẹ́ẹ̀dì ara wọn náà ló ó rà á ká àjọ mọ́ fà àwọn sọ ara jù. ẹ̀yin wọn náà ti mú tírẹ̀tì wá pé àwọn ìgbà àti àwọn oníyàwó wọn mú tírẹ̀tì jẹ̀ wá. wọ́n á sọ pé èyí sì wọ́n ń tún sí ọlọ́run oníkèké lọ́dọ̀ wá ní àkàrà gbọ́ láti ilẹ̀. Èyí sì àwọn. Òṣìṣẹ́ tó ṣe dáná sí lórí ká àwọn àwọn ọmọ Tapi waktu kita dulu kita tidak dapat melakukan itu dan terus melakukan itu. Kami juga ada di dalam dua wajib. Bukan ada. Untuk tim korea itu tidak ada di orang itu dia cuma orang yang itu. Untuk itu maka kita mencintai kita dengan musik itu. Untuk itu kita eh kita semua ini kan ẹni tó ní ìgbà tó yára wọ́n lẹ̀ ní ẹ tí ìrìbí jẹ́ ọ̀fẹ́ ìlú kúrú bá bẹ́ẹ̀ bá tó ní sí ẹ̀sì ẹ̀sì bẹ̀rẹ̀ ayé ẹ̀kọ́ amẹ́kẹ̀lọ ọ̀fẹ́dẹ́gbẹ̀lá tó ní lọ sí kí n tèmi lẹ́nu jẹ́ mọ́ oníbi ìṣọ́ àníyàn ìṣọ́ láti fi ní ara ẹni tó ní ìmá tó bá yẹn ti jẹ́ onídàájú ọgbà àwọn kódà tí nǹkan bá jẹ ìwà sí àwọn òwúrò rẹ jẹ ọlọ́pàá wà ní sí ìlú náà tọ́lá ọ̀dà ìlú wa ìdí nìyẹn tí wàá tẹ̀lé lọ́wọ́ gbogbo àwọn aláìsí ṣe fún àwọn aláìsí náà ó mú àwọn aláìsí náà sọ̀rọ̀ àti àmì ìlú wọn náà wọn náà wọn pàdé. ẹgbẹ́ òní wọn gbogbo ọba àwọn ọmọ ìlú gbà tó lọ́wọ́ àwọn ọ̀rọ̀ àmọ́ ẹ̀rí pé ta ń lọ́wọ́ ìwé tètè sí ìlàwà sí bẹ́ẹ̀ ìdá ń sọ ìbá tó ti ṣe àwọn ti yí mú àmú fún ìgbé ìgbò àwọn ọmọ ìlú yà àpàdé wọn báyìí ẹ̀rí pé kì í ṣe ìṣòro àwọn ọmọ rẹ̀ kí ni àdúrà yìí àwa júwe ló ti yẹ sí ìṣòro gba àwọn ọ̀gá àpàdé rẹ̀ bí yóò bá wá sí yí mú ẹ̀bì òru bíjọ́ tó á ti lé abáwá ẹgbẹ́ nìkan kan káàkiri lọ́gàá tó bá ilé ìsọlá fún ẹgbẹ́ ìlé ìlú ìwáyé èyí ní ìdúró rí ẹ̀. tẹ́lẹ̀ ìkẹ̀kẹ̀ káàdì náà lọ́ka kò sí kò tó bá wà ilé ìlú ìwáyé bó bá ilé bẹ̀rẹ̀ àtẹ́gbù àwọn ọ̀sẹ̀lẹ̀ ọ̀sán àwọn òkúwe kúkú rẹ̀ náà. tó bá ṣe kó òkan ní tó sọ àmọ́ òun ló fi bẹ́ẹ̀ lọ́nà rẹ̀ ọ̀nà tọ́lọ̀ àtàgbàdì yìí wá fi bẹ́ẹ̀ ọ̀nà táwọn onímọ̀ fi bẹ́ẹ̀ àbúrò àkókò sọ́nà òun yẹ̀yẹ́ tó bá wá bẹ́ẹ̀ sí akókò ẹ̀dẹ̀ kẹ́kẹ́ tóbi tó yìí wàá rí àbúrò ẹ̀dá kúrò nípa kọ́kọ́ àwọn aláwọ̀ yẹ̀yẹ́ tó bá bẹ́ẹ̀ sí apàdà tó lọ ọ̀dọ́ rẹ̀ lóde ọ̀dọ́ rẹ̀ ló padà sí ìdílé ìgbà ẹ̀ka ọlọ́pàá àbúrò ẹ̀dẹ̀ kọ́kọ́ ọ̀dọ́ rẹ̀ orí bá ti èyí ti lẹ̀ lọ. Ìgbélé sọ pé ẹ ẹ̀kọ́ mẹ́tì sí mọ́. Kẹ́ni kẹ́kẹ́ mú ní ìlọ́rọ̀ àwọn àjọ lọ fún àmà nígbà tó ń jí sọ fún ilé lọ́gbẹ̀ẹ́ jí kẹ́kẹ́ láti sọ fún ìlú láti ilé ọ̀nà sọ̀rọ̀ ọ̀sẹ̀ aláàjì yìí ní ìgbàgbọ́ rẹ̀. Ọ̀sẹ̀ lọ́kọ́ má jí kẹ́kẹ́ lórí lọ́rọ̀ ẹ̀rú pẹ̀lú ẹ̀rọ láàrin ìlú láàrin láàrin. Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀

nínú ọ̀nà náà bí ìgbà ìgbé ẹni bá já láì bàjọ àwọn àkókò bá rẹ̀ bàjọ ojú òkú làwọn ogun mọ́ni. Àwọn ìgbà wo pé àkókò tó wá dáta àkọ́kọ́ pẹ̀lú ojú tó wá sí ojú rẹ̀. Àjà yóò sọ èyí tó bí kí ló bí ọ̀rọ̀. Ojú ọwọ́ ẹ̀kọ́ kọ́ọ̀tù ni wọ́n ti lọ rí ọjọ́ tó rí ojú. Ẹ wá kò ní bú pẹ̀lú pé kì í sí wọn tí wọ́n ké ní. Olóyè bí wọ́n ti bẹ́ẹ̀ gbá. Àbí ẹ̀hán ọ̀rọ̀ ọ̀sán láwọn èèyàn ti rọ̀ ẹ̀yìn kẹ láti pa àwọn ẹ̀wọ̀n sọ̀rọ̀ tó ní òṣèré tó bá ti ìlú sọ ó ní kọ́ máa máa ṣeré ìlú ọmọ ìlú mà ayé ọ̀sán ó ní àwọn kárí bá àwọn àwọn ọmọ ọdún ẹgbẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ìlú ìyẹn gbọdọ̀ sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wọ́n sì wọ̀ náà ọ̀la torí pé ìtọ́nà àwọn àgbà wọn ni wọ́n fún mi máa ń yẹ ẹ̀sẹ̀ láyé bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ máa ń bá dáhùn àwọn ọ̀sẹ̀ yìí máa ń wọ̀ ọ́ bá dáhùn ká aṣèrè àkókò àwọn ọ̀sẹ̀ yìí máa ń wọ̀. عنك أشياء قل وقل من يرتدي قل وسبب كما قيل تكلم بالعلم معرفة لا تستطيع عرفت شيئا أنت طلب وحرمت عنك أشياء أي يمكن قبله أما أنت تريد بلا وعرفها الله يسوع وعرفت به أو بلده إن كان يسوع يدي كما رجله

ó dàbí pẹ̀lú ọgbọ̀n ìjọ nígbà tó pa lọ́wọ́ rá nítorí ah, ilé tó gbọ́n mi lè wà ọ̀pọ̀ ìlú ìjọba èyí mo lé ní ilé nínú yìí gba fún ìtẹ̀tẹ̀ ọ̀tà àbájá rẹ̀ àápọ̀ rẹ̀ ní èyí èyí lè wá ní ìṣúgbáyé ẹ̀rọ ìjìnlẹ̀ ibẹ̀ ló máa ń dájú ah, ọlọ́run máa ń dájú. Ìgbà lẹ́nu ìlú ọ̀rọ̀ mi ni pé àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ ló wà lára. Àwọn òbí àwọn táàbù àbí ìwé dàpọ̀ tó ní ìlú ẹ̀rọ lọ́sà pátá náà sẹ́yìn mẹ́sẹ̀jì àti náà wọ́n tẹ̀lé mẹ́sẹ̀jì ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ era el que para que cualquier turismo no lo dice que fue hace mi hijo fue una forma o sea que la rama no va usa la misma de su mismo lo tampoco a decir ya que me dice que era un plan que tú estás lo no lo o lo cual es que ya está lo que dice torí irú rẹ̀ ọ̀rọ̀ irú àdúgbò commission yẹn àdúgbò ti fẹ́ ẹjọ́ fún àyẹ̀ tó tọ́wọ́ sí ọkùnrin bá kọ̀ níbi èyí máa ń kó lóko ọjọ́ bí ìgbéyàwó tàbí kó ṣe pé ọkọ̀ tó wò kọjá ajábẹ̀rù pẹ̀lú ilẹ̀ alìmọ́sọ̀ ìlú ìlọ́sìlú aláìdára yìí wá jẹ́ mọ̀ pé gbogbo ní àwọn ìlú ìbẹ ẹ̀kọ́ sábàbẹ̀ ìlú ẹ̀ tí ń bọ́ lọ́wọ́ ìjọba ọmọ tó ń bẹ àfáàlù náà lọ́wọ́ sábẹ̀ ìdáhùsùn ń pè ní ọ̀ṣun ìlú nígbà ṣùgbà ìlú àgbàrá ìlú àgbàrá tẹ̀lé bá tẹ̀lé tó rí ìdágbára òun náà fara bẹ́ẹ̀ o àmọ́ òun tiẹ̀ ó pọ̀ fún tiẹ̀ ìdájọ́ sùn náà gbogbo ọmọ àwọn àwọn aráàlú ọmọ àwọn ọmọ ebi àbúrò rẹ àwọn ẹni ìlú yẹn lọ́wọ́ látàkì rẹ lẹ́nu nígbà tó lọ́wọ́ ọmọ kan dájú nǹkan dúró lọ́wọ́ lọ́wọ́ sáwọn ọmọ wa ti di ìjẹun sí ilẹ̀ ìgbà yìí ká máa ń yé o ìsáyé ẹ̀fọ́ àbí ìsáyé kódà kan bí kò ṣe ń yára. báàsì gbára kápọ̀ ó látara àmì àwọn àmọ́ àwọn yóò wà ní ìwé ìwé àbúrò àwọn olùkọ́ni ìyáàfin ẹni ní àkàmì wáyé àbẹ̀yẹ وعمل أفضل وشفاء من كل ما نرى وما نسمع أجل المسلمين أجل إذا أتيت على يومي òní pé ipò àwọn sọ̀hábà tó ló kó ipò àwọn sọ̀hábà kó nínú yàtọ̀ pé jẹ ẹ̀ka kára ń pè níta wé àkàrà yẹn àkàrà yẹn ó sì yé wa ní ìwé wa láti ṣe láti ẹ̀ ipò àwọn ọ̀pá lọ́wọ́ lọ́wọ́ láti wá ọ̀pá àti àmì ìdàgbàsókè àwọn yóò rà ọ́ àmì ìdàgbàsókè á àwọn ipò àwọn ọ̀pá lọ́wọ́ àtúmọ̀ gbòòrò ti kú àfẹ́jú rẹ̀. Ẹ̀dá kúrò kúrò jẹ́ mọ́ àrámọ́ àrẹ̀wá nìkan ní. Ilé àwọn àbáfẹ́ ń lé lọ́wọ́ kódà ẹ̀yọ̀ bàbá dáadáa tó ń bá àwọn ọmọ ẹ̀ àwọn wá sí ìlú àná tẹ̀wọ́n ìjọba ń fi à ah, ṣé ẹ̀sìn tẹ́lẹ̀ tó tó ń tẹ̀lé àdúgbò ó ní mo fi lọ ẹ̀ ẹni tó ní àwọn ìbéèrè yìí ń lágbára ọjà ẹ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ àwọn èèyàn wá lè fi mọ́ ní. ṣùgbọ́n àwọn èèyàn béèrè béèrè ní wọ́n bá a ah, ẹ wá lọ́wọ́ lọ́wọ́ ẹ wá pọ̀ tó ọjọ́ mọ́tò lórí ìgbàlù àwọn ọ̀gá lórí rẹ̀ lálẹ́ ìlú àwọn arí àwọn fẹ́ mú ìtàbí ẹ̀ kalẹ̀. àwọn àti gbogbo ẹni bá ti fi kódà tó bá ti ẹ bá wà lórí ìgbàlù. bó bá ti fi bó bá ti ẹ bá wà lórí ìgbàlù. ìgbésẹ̀ tó wọ́n lọ́ tọ́lọ̀ bá lè jẹ́ ẹni tí ó bá lè tò nípa ìṣúná nínú ìdí kọ̀ọ̀kan wò lọ. ìgbà tí o bèrè pé títà tó bá jẹ́wọ́ tó tó bá ta tẹ́lẹ̀ sí tàbí àjẹ́lù nígbà tí o ti kò lẹ́nu tẹ́lẹ̀ fún ẹ bá bá wà fún àwọn àgbẹ̀ láti kò padà ẹ ó bẹ̀rẹ̀ sí ìrìnà. tó bá fi kẹ́mí sí ìdílé ìgbà ọgbẹ́ni bá pè é àmọ́ bí ẹ bá ti tó ẹ ó sì ìròyìn kọ́lé náà àwọn àwọn ọ̀gbọ́n báyìí bọ̀dé ẹ̀ lábẹ́ ìlú díẹ̀ tàbí ọjọ́ náà ló lè léwu ẹ̀ bá tẹ̀lé àwọn ẹni tí a ti fi wọ́n lọ́wọ́ náà àti òwò ìyẹn tó tẹ̀lé wá tàbí náà lórí wọ́pá ẹ̀yìn ìlú ti fọ́ wá ìwà àdúgbò bàtọ́ bẹ́ẹ̀ ló fi wá pàtó ìwà ìwà ṣe ìgbọ̀nìyà ìwà ìwà bẹ́ẹ̀ ni wá ti wọlé tó wá ka wá ka ní lójú ìgbà tí wá ka wá ti wá ti tó bóyá ìwà ti tó bí iṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti rí kì í tó à ilẹ̀ tó lè ní oṣù ọlọ́pàá àwọn ọ̀sán ní ìwà ọ̀dà àlùfẹ́ tó àgbọ̀dọ̀ ní ìgbàgbọ́ sọ́kàlẹ̀ ní ìgbàgbọ́ ọ̀rọ̀ tó bọ̀ ọ̀sán tàbí oṣù ọlọ́pàá àti ìgbàgbọ́ láàyè ọ̀rọ̀ pẹ̀lú àwọn olú àti ìmọ̀lára ìgbàgbọ́ láti sọ pẹ̀lú gbogbo dábàá sọ ọlọ́pàá ṣe lè kọ́ ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ sọ́wọ́ إلا يدل على أسرار الأسرار تعليم قدر الصحابة بعد عدد الزوج عليه من الصحابة عدد أمر ما تقول أنت عدد واجب إن شاء الله أما أقل سورة الحشيد سورة الحشيد Ayà yìí yóò bá ti ìwọ́pọ̀ tó ní èyí ní ọlọ́run ìgbàlọ̀ àlàyé ó sì sọ pé kí bá ta tó lórí wa gba ìyá mi àwọn àdúgbò mi ti bẹ̀rẹ̀ lórí wa yìí. Bẹ́ẹ̀ ni nínú yóò àwọn bàbá ìyá mi yèrè tó bá láwọn àbá àkẹ́kẹ́ ayé àdúgbò lọ́jọ́ tó bẹ̀rẹ̀ láyé adékòó lórí wọn náà. Àwọn bàbá rẹ̀ ti ṣe fún wọn pẹ̀lú ọmọ ìlú máa ń ṣe lé ìgbà yìí. Ọ̀dọ̀ àdúgbò tó ṣe ju akọ́kọ̀ gbogbo ìṣe gbogbo ọ̀rọ̀. Ṣé àlà òmìnira. Ẹ̀rọ gbogbo lọ́wọ́ ẹ̀rọ ìgbà tó wà níwájú àwọn ìbéèrè ní àwọn tó ti wá nínú náà yóò ìṣàkóso àwọn ọ̀rọ̀ yóò wọ́n tó lọ́wọ́ sọ pé. محمد رسول تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من امل السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل كزرع اخرج بطأه

olúwa ní wọ́n mọ́ ilé kókó èyí ti àwọn mi. ọlọ́ni àmọ́ ọmọ bá tó ọ̀rọ̀ á ní ara wọn báwọn sáré sí ni ọlọ́run tún wà wọ́n tó ní ara wọn sáré láàrin ara wọn báyìí wọ́n wà mọ́ fi wọ́n wà mọ́ fi wọn Olúwájítà ọ̀rọ̀ bọ́ọ̀bà mọ́ rí àwọn tàbí ṣùgbùkà ọmọ ìwọlẹ́ni tí ó mọ̀ òkú bèbè ọlọ́run. Ó àjàdà ọmọ ìwọlẹ́ni tí ó mọ̀ ọgbọ ọgbọ. Ọgbọ

olúwa ní kí máa ń fi wùdú ìyé tí máa ń fi wùdú ìyé olúwa lápòjú mẹ́kan máa rí níbi fẹ́ẹ̀sì wọn báyìí tọ́ bá bí rí wọn báyìí nínú àpẹẹrẹ tó fi máa rí tọ́ máa bàbá kọ́kùn kàkàwọ̀ tó rí rí mi ní àtàrí ìṣòro àpẹẹrẹ ìforí kalẹ̀ fọ́lọ̀ lọ́wọ́ lára ẹwọ́n táwí yìí olúwa láwọn ọjọ́ wá pẹ̀lú ànábì táwí yìí dáàdìkà màtàlùhún ọlọ́dí wá pẹ̀júwé wọn ìjúwé wọn ṣáàjúwé nínú àtàwọ́rọ́ oníyàn dáàdìkà màtàlùhún ìtàwọ́ wà màtàlùhún àtàwọ́rọ́ oníjírà tàà sọ̀kalẹ̀ fún mọ́ká láàrin mọ́sá sáàdìlẹ́bíwá ẹ̀yìn bá sí àìmọye àìmọye àìmọye àwọn àìlẹ́bí ọlọ́run lọ́wà láàrín orílẹ̀ ó túnbọ̀ sí pé ọ̀nà ìjúwé àwọn ọ̀hábá ọlọ́run ti júwé wọn bọ̀ ọjọ́ ti pẹ́ láwọn àdúgbò wa kan gbà dáadáa ilé tààdé gba ìrọ̀kọ́gbọ́ ìlọ́ǹtẹ̀ ìlọ́ǹtẹ̀ àbí àdúgbò náà fọ́ ìwọ́n náà ti wá ìjọ́ǹtẹ̀ ìbá àti wọ́n wí nù ó ti ẹ́ olùwà ti fi pé wọ́n wọ̀ olùwà ti lẹ́ẹ̀ ní kàrà sọ́rọ̀ pẹ̀tù bí láàrin sá àwọn àmẹ́bí bí wà àwọn àmẹ́bí bí ìtọ́jú wá wà ni wọ́n ń lò yìí àwọn àmẹ́bí yìí náà fún àwọn náà tún júwe àwọn sàábé fún àwọn àlìkúnmọ̀ tí wọ́n ẹni àtẹ́lẹ̀ àwọn tápù yóò wọ́n è bí jẹ̀sù àtàdápọ̀ wọ́n è bí ìyá ńlá ìyá àbàtà wọn tọ́lọ̀wọ́n bá ti júwe wọn ìyá ńlá ìyá àbùrọ̀ ìyá ńlá ìyá ọ̀dífẹ̀rí ìyá ńlá ìyá bàbá ńlá kú bàbá ìyá láàrínlá ìrìnàmà ah, bí ò bá jẹ́ kó nígbọ́ ti tó bí ò bá jẹ́ kó nígbọ́ ti jẹ́ onímọ̀lúwẹ̀ o olùwàdìdá nìkà mọ̀sánù fi tàwùrọ̀ àmọ̀kọ̀rá ní ìjẹ́ o dákùn àwọn ẹni bọ́lọ̀ tí wá ń súwé wọn láàrínlá ìrìnàmà tọ́lọ̀ tí ń súwé wọn tán tó bí pàdípàdí bàbá lábàbá kálukú wa ìwọ̀n kan wá dé ìwọ́wá ní ìwọ̀ láwọn ẹgbẹ́ ọlọ́run tí ń júwe àwọn ànábì mọ́lá tí ó mọ̀ wọ́n ọlọ́run lójú ọwọ́ fún ọlọ́run àwọn ó pọ̀ nígbà tẹ̀lú tí well established pé gbogbo àwọn ọlọ́run ọ̀fẹ́ ọlọ́wà júwe wọn bẹ́ẹ̀ fàdínàbí Musa àwọn ànábì tó wá wá lẹ́yìn Musa àwọn náà wá ń ké bẹ́ẹ̀ àwọn náà tó wá ń ké báwọn àdìmúmọ̀ wọn àwọn tàbí ìdílé ayé àwọn tàbí ìpèsèkínú wọn ìdílé ayé àmùsọ́rọ̀ ní ọdúnlọ́dún lè bá sí ṣì ayẹ́lẹ́gbẹ̀rẹ́ láti àbá ayájẹ́ tí náà ayájẹ́ olùwàní záàlì kàmàtọ́lù hún fi tọ̀wọ́ ọlọ́run àpòjú ìwọ̀n nọ́mbà tó wá tàbí lọ́bẹ̀ wá wò ìjà tó wá ti gbọ́dọ̀ wá tó bẹ́ kó àtàwọn akú ilẹ̀ tó wá bẹ́ gbé ìdí làwà tálámọ́ ìdí làwà tálámọ́ ìdí làwà èyí là èyí ò ní ní ọlọ́dún tó pọ̀ àwọn adọ́dọ́ náà agbọ́dà wẹ́ẹ́ láti ìmúrúdàmọ́ èyí láti ẹ̀yìn الله تهران تهران إلى هدى القرآن مجلى Kita berjumpa, oh, tak berhasil dah. kàwé àpò pè é ẹ̀ẹ́dẹ̀ bí wọ́n bàbá wá sí pé àwé ìdàkùn àpòlẹ̀ wá lẹ́gbẹ́ ìdí àti èdè àti rẹ̀. Nínú ìdí àti rílá ọlọ́ọ̀bà àwọn àtàrà tó rà sọ àwọn àdúgbà ìlú àdúgbà ní ní ọlọ́lápòjúwé wọn ń lá àtúgbọ́lẹ̀ ní Musa táwọn àjọ́bì tó wá lẹ́yìn Musa ké ìjọ àtúgbẹ́ kó tàwòrídà kò lẹ̀ tó fẹ́ fún ìdílà èmi ọlọ́run tó sọ́ọ̀rọ̀ àwọn sàábé nínú ẹ̀ wà mọ̀sẹ́lù ìyẹn ni pé ó kọ́ àrí ààrẹ àpòjúwe wọn ò gbọdọ̀ ààrẹ àpòjúwe wọn kò gbọdọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi kò gbọdọ̀ parẹ́ ọlọ́run tó wá ń júwe wọn bá nẹ́bì àyíká níwàáyé láàárín ànẹ́bì àyíká sáàbẹ̀dùwà Muhammad èyí lọ́nà sí sẹ́mẹ́gẹ̀ ní mẹ́lá àrẹ àjẹ́bì èyí sàtàlì àgbẹ̀lẹ́gbọ̀ Muhammad ẹtù wòye ní pé ó ń lọ sí kọ́rùnù mẹ́fà láàrínà ìlọ́wà sẹ́ńtúrì mẹ́fà tí wọ́n tún dé tábúlẹ́sọ tí wà ní ìdálẹ̀ ọlọ́run òun lẹ́rọ pẹ́lú bá ti sọ́ bí ìjìlá ọlọ́run ń pa kò júwe wọn lélẹ̀ nínú gbogbo nínú ìjìlá nínú bíbélì mọ́wàá tí olóbíbélì ìdẹ̀lẹ́ náà ti fọwọ́ olúwa ní àtúbà pèjúwe wọn lọ́lẹ̀ lẹ́ẹ̀. kàdárọ̀ máa tòjú bí àwọn àbáwá. Ọlọ́run jẹ́ ọmọ ti kàzárẹ́ ẹ̀yìn. Wọ́n jà gẹ́gẹ́ bí irúgbìn. Akọ́rọ́jà ṣàtọ́ á. Irúgbìn ló kọ́kọ́ mú kiri tí ó máa jáde ní ìdálágbè owó kọ́ wá mú kí irú jáde láyé ọlọ́wà ní fa áádọ́rọ̀ rú ó wá fọ́gbò nípa pásítà lábọ̀ ó nípa ó fọ́gbò dúó irúgbìn ní wá dúó pásítà wá àdáṣúrúdí ó wá dúó bẹ́ẹ̀ lórí igi ìrìnlẹ̀ orí irú ìyẹ bẹ́ẹ̀ àbíkẹ́lẹ́ Ọlọ́run irúfì ìdẹ́kan rárá jù láì, kí ní ìgbàgbà bá nílò lórí ìdájọ́ sí ọjà àlú dígí lórí ọ̀sán lẹ́wẹ̀ áàpù àmì pọ̀pọ̀ ìlú àlẹ́wà pọ̀pọ̀ ọ̀dà ìlẹ́fẹ́ ẹgbẹ́jọ́ fún ọkọ̀ mẹ́ta ìgbà ìlú mẹ́ta ìlú olùwájú mo ti bá ọ̀bá bí náà bá ti lọ ra jáde náà lò àwọn strong àwọn strong àwọn strong ọlọ́run bọ́rọ̀ wọ́n ti rí mu ọlọ́run jẹ́ ọ̀rọ̀ yóò gbà tí irúgbìn bá dúró náà tí àgbẹ́ni tó bá gbin ọ̀gẹ̀dẹ̀ lọ́gẹ̀dẹ̀ bá dúró dúró ẹni tó gbin pọ̀pọ̀ kí pọ̀pọ̀ bá dúró náà ẹni tó gbin kílámọ́lọ́ káàbà ọ̀sán ọ̀sán ọ̀sán bẹ̀rẹ̀ ẹni tó gbin irúgbìn tó bá dúró náà tó bá padà dé oko rẹ̀ torí ìkàgbé rẹ̀ mọ́ lọ kí ni yóò mọ̀ sí inú ló kù bí ààrin náà ló sílé ọlọ́ni bẹ́ẹ̀ ni o olúwa nígbà wọn sàábí náà ti dàgbà nù yóò rí kò sọ̀rọ̀ á ní àbí ìsọ̀bí ìwọ̀n ni kò pa àdára ọlọ́ni ìjọba pé tí rúgbìn bá dìde kan yóò yí mú tó rọ́ àwọn àgbẹ̀ tí wọ́n gbé inú ó tò pé yẹ́ etí mú gbòrò nínú lójú ẹ̀ ọlọ́ni bẹ̀rẹ̀ làwọn sáré sí anábì ilé wọn ni eré wọn eré wọn eré wọn wọn dàgbà wọn ní wọn sọ̀rọ̀ wọn dúró ìgbà wa dúró tán anábì ló ń wẹ yìí ọba ń gbọ́dọ̀ lọ́mọ ogun bọ́ọ̀lù ọmọ ogun rẹ̀ yìí rẹ̀ wò anábì gbà náà sáré tí ó tọ́ báyìí báyìí náà wẹ yìí ọba ìṣe ah, ah, alhamdulillah

lórí wá ṣe ní ìṣẹ́bì ọlọ́wọ́ bá náà wá fi ń ti wọ́n ṣe ní pé níjà ní ìlọ́tí ìmọ̀lòkò fà ọlọ́run ni mo fẹ́ máa fi wọ́n bí àwọn èdè nínú ẹbá tí ó ti lẹ́wọ́ ọlọ́run àwọn sàárì ẹ̀rù níjọ́ náà ti ṣe wọ́n mo fẹ́ máa fi wọ́n bí àwọn èdè nínú ọlọ́run sì máa fi wọ́n bí àwọn èdè nínú tó ọlọ́wọ́ bá máa bá wọn sàárì amọ́bí wọ́n bí àwọn èdè nínú ó ọmọ ìmọ̀ ń yà wọ́n lẹ́nu pé irísà àwọn àwọn àwọn àrísà àbájú rẹ̀ níjọ́ ìṣẹ̀lẹ̀ fẹ́ṣẹ̀lẹ̀ àwọn ọwọ́ ẹ̀rọ ìgbọ̀n pátákì ọ̀rọ̀ ya nílé ìṣẹ̀lẹ̀ fẹ́ṣẹ̀lẹ̀ àwọn ètò ìlú wọ́n kóra ọ̀rọ̀ ìgbà wa kó la wọn jọ ọwọ́ fúnà ike àwọn fẹ́ jàmbá yẹn wọn wá tẹ ẹ̀rọ kan lọ pé ìgbọgbọ sí báyìí sí báyìí sí báyìí ìgbà yìí wọ́n dọ́dọ̀ ànábì sọlá àtọ̀nù ló bá bá ànábì láàyè àwọn sàhábà àwọn sàhábà wa tẹmọ náà wá sí gbọ́dọ̀. lọ́dí ọ̀pọ̀ àbọ̀ àìsàn ààbò ọlọ́pàá àìsàn ṣùgbọ́n ojú àlẹ́sọ̀lá àtọ́lá àlẹ́bí ìgbẹ́ sálà tọ́lá ìlú omi ti lọ́rọ̀ ẹ̀ omi àlọ́ aláàlẹ́bí kò ní kanlẹ̀ wọ́n mọ̀ jà sí ilé ọmọ tẹ́wọ́gbà ilé ọmọ tẹ́wọ́gbà ilé ọmọ tẹ́wọ́gbà èmi ní mú omi àlọ́ aláàlẹ́bí kéde nínú kéèkanlẹ̀ èyí ò ní ó mú òun àà

inú àkọọ́lẹ̀ báwọn sàábí yìí ní wọ́n mọ̀ sílé ebi oríkẹ́lì kó pẹ́ yára ọba àkọọ́lẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nu ká ó padà tó àwọn ìyókù rẹ̀ ìgbà wọn yíò ní wọ́n ti pé a iṣẹ́ ta gbẹ́mọ̀ ìṣọ́ ìgbẹ́ ìṣúráì irú ojú tó gbé lọ́kọ́ ni ọgbẹ́bọ̀ yìí ó bá gbé ó bá ní à à à ẹ̀ẹ̀mọ̀jọ́ ẹni tí mo lọ ni ẹ̀ẹ̀mọ̀ bí mo lọ mo ti ń sáàbù mo ti ń rí báwọn èèyàn ti ń sọ lọ́ba lọ́ba dé èmi ò tí ì rí ẹnìkan táwọn èèyàn fi ìfẹ́ hàn tó tó báwọn sàábẹ́ àjẹ́bí bí wọ́n jẹ́ fi ìfẹ́ hàn sí wọn mọ̀ olùwàwà ní bí àkíyí sọ fìdí mú ìlú pa ọlọ́run máa ń bá àwọn sàábẹ́ àjẹ́bí kí máa ń fi bí àwọn ọ̀tá àjẹ́bí lónìí ìyẹn ló bá ìmẹ́rù máa ti àpàdà tó wíwé ó padà mú láfíìsà tó jáde fàílàtò nàfíìsà tó lọ lọ́tọ́ ìfà ó ní tó ẹ bá ti rẹ̀ sí tí bí mú sáwòrán tàbí àgbẹ̀bí ẹ mà pé fi ìkọ́sùlátọ́n mílọ̀lọ́ fún pé ìwàjẹ̀bá tírẹ́nì tó ò ní mẹ́ bí wà wọn tàbí abílání abáwọn jẹ́ torí wọn wọ́n tó lè yẹ jíìdọ̀ bí i wọ́n ìlú bárù àwọn kèbèrè lọ́wọ́ bá máa ń bà wọn tàbí bí mú tó ní wọ̀sán náà bá wá tí òkú tó wá gbé ẹ́fẹ́ẹ̀dì àwọn tàbí dúdú nígbà bí ti mẹ́ra rẹ̀ ọwájú fún ní àbúrẹ́rà ojòkúrà àbúrẹ́rà ìsìlámù rẹ̀ ìmọ́dúnmẹ́ta ní ó ti wá kà sí ìlú pọ̀pá ó ti wá kà kí ní ti yẹ kí ní ti yẹ tí ìbá ti pé kìí ká àbúrẹ́rà mẹ́ra rẹ̀ kí ní ẹgbẹ́kẹ̀ẹ́ bá ní máa mú ìyàn sí ìwé fọ́mọ tó tó lẹ́yẹ yẹ ló padà wá rú nígbà wọn ṣe nínú nígbà wọn tí ó lọ́wọ́ bọ̀ lọ́wọ́ wà abájí sọ̀rọ̀ dájọ́ ń kìí sàmì kìí sàmì máa ń bí ìjọba tó kìí sàbú rírá làwọn tó ń gbé jáde bí gbé jáde pé ṣe bọ́dún mẹ́ta ló fi ó ti tí òun gbà tí òun wá kò sí ní mẹ́gbà púpọ̀ wá ní kéèta mọ̀háwíyà ní bẹ̀rẹ̀ ní jákúmẹ́lì ló fi tú àdíjì dáìlẹ́bí ní ìdáwà ó láti bọ́dún mẹ́ta ó tún tún pé lẹ́yìn náà àwọn ọba kí ọba ní òmò ìjẹ òpùrọ̀ kódà níbi yẹn tó ń gbé jáde ní pé ọlá ni ọba yẹn ọlọ́run ó tún mọ ìgbẹ́fẹ́ ní ọba fẹ́ kìí sanu kìí sanu áwíyà ní bẹ́lẹ̀ ní rẹ̀ kìí sanu áwíyà ló jẹ́ kó máa lọ kí áyà ní iná gbòlúgbà títà àwọn ọba lọ́ba ìdájáta ló kọ́lé àtàkọ́bá wọlú lọ́mọ ń dàbí mi kìí sanu kú sọ bẹ́ẹ̀ bí ò bá jẹ́ ọwọ́ òun ọlọ́run ọba ló wà òun máa ń fúyàn ní ìpínkù tó bá fẹ́ òun sì máa ń ta fúrikù lọ́wẹ́ tó bá fẹ́ tó sì mú nígbà mẹ́tẹ̀ṣà lọ́dọ̀ ọba ọlọ́ba ní ìpínkù ní kẹfẹ́ yẹṣẹ́ wọ́yẹ́ ìpínkù ní kẹfẹ́ mẹ́ yẹṣẹ́ wọ́yẹ́ ìṣù mẹ́ yẹṣẹ́ wọ́yẹ́ ìṣù mẹ́ yẹṣẹ́ bíyẹ́ ọba tó bí buhari àjọba orin ló jẹ́ mú ọlá ló jẹ́ fún àpọ́nlé ló jẹ́ fún ìdá mọ̀háríyà ni ó mú ìyẹn wá sọ ipò ìjọba tó jẹ bí àgbákò náà lọ́wọ́ ìjàpọ̀ ìṣe tẹ́lá ní ilé ìtàwọn ìdájọ́lẹ̀ yóò máa wá sí àwọn ìwádìí ẹ̀fà àwọn olùgbẹ̀rẹ̀ ìjọba ti ó látijọ́ náà lọ bá ti bẹ̀rẹ̀ ara tí abóṣọ́ pàwọn àwọn kan náà ń bá mi sọ̀rọ̀ ní ìmọ̀ fáwọn ọ̀rọ̀ àwọn àwọn ń sára àwọn lọ́bẹ̀ wọ́n sára lọ́bẹ̀ tó lọ bá ní bí ní ọ̀nà tó bá ti bẹ̀rẹ̀ àwọn ọba bú àwọn ọba bú pé ọba lọ́ba lọ́ba náà padà ń jẹ ló padà wá di lábùkú kí láti jẹ́ lọ ni ọba ní àdíkà níbà àpẹẹlẹ gẹ́gẹ́ wọn ní eh, ara kánù tẹ́lẹ̀ àkánù tó jẹ́ ẹ̀dẹ́ àti lókè ìtumọ̀ ẹ̀dẹ́ àmìyíkù gọ́ ni àìbẹ̀gọ́ ni ìdí ìtumọ̀ àmìyíkù ẹjẹ́ àpẹẹlẹ wọn ọrụ ọba ipò àpẹẹlẹ ni ẹni lọ́wọ́ ọba tí ọba Mùháwíyà ti ń bẹ lẹ́mìí rẹ̀, ìkórìíra Mùháwíyà ti ń bẹ ní ẹ̀mí rẹ̀, ó jẹ́ kó sọ ipò ìjọba ní ipò àgbákù. ọba ní bí

الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما Olúwàdíwà Adáwọ̀lọ́rù lẹ̀rí náà àrùn èmi ọlọ́run ọba ti ṣàdéhùn fáwọn tó ṣe pé ó nígbàgbọ́. Àtàwọn tí wọ́n ti ṣe ẹ̀rẹ́ Nínú bó láti fún àwọn òkúrọ̀ yìí tí wọ́n bá ṣubú wọn bẹ́ sí ọwọ́ ìlẹ́gbẹ́ ní wọ́n rẹ́ sí ọ̀rọ̀ sí ìmídà láṣọ bẹ́ẹ̀ wọ́n kàn láwọn tí wọ́n sì jẹ́ kìí lọ́dà tẹ́ ń wí wí ẹni tí ò bá mọ ẹni tó jẹ́ láwà ádámá tí ó lọ́rọ̀ rẹ̀ lónìí wọ́n pọ̀ tó ń di ìjẹ́ lábúrú máa ń sára wọ́n pẹ́ra wọn dìpátímẹ́ǹtì ìdábà orí wọn jẹ́

قلوا na عملني وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما ألا الله تقولي الله نكني so iná bá ń sọ fún ní kí ẹ má bẹ̀rù àtẹ́lù mọ́mọ́ wọ́n ti lábòrí sí àyà rẹ̀ rí ọwá lè fẹ́ sàkó fún ìlú ayé ẹ̀kọ́ ẹ̀rí sọ pé àwọn iṣẹ́ ìyá máa bá àlẹ́ ṣe kalẹ̀ àwọn afẹ́rẹ́ pé àwọn rí bá mi àwọn àbó ìyá dàbí ọdún ṣiṣẹ́ yẹ́lẹ̀ mẹ́fẹ́ ní wọ́n bá ìdí pọ̀ alimẹ́mù ló kún tù yóò afẹ́ ọ̀rọ̀ ìlú àbáṣe tó yẹn tó kún tù bí nínú tàbí àwọn bàbá wálẹ̀ Yorùbá tó tún kùrá ní Yorùbá máa ń gbé kùrá ní orí sọ́yọ̀ sọ́lẹ̀ sọ́lá

wọ́n jẹ́ ẹni tí ń le kókó máa àwọn aláìgbàgbọ́ wọ́n sì ń ṣe àánú láàrin ara wọn ìrẹ́ yóò rí wọn wọ́n a máa tẹríba wọ́n a máa forí kalẹ̀ tí wọ́n ń wá orí àjùlọ láti ọ̀dọ̀ ọlọ́run àti ìyọ́nú rẹ̀. Àmì wọ́n wà ní àwọn ojú wọn ní àpẹẹrẹ bíbí orí kalẹ̀. Èyí ni àpèjúwe wọn nínú àtàwòrádà. Ó ni àpèjúwe wọn. nínú ìnjílà wọ́n dàbí irúgbìn tí ó mú ọ̀múnú rẹ̀ jáde bátà mẹ́lẹ̀kùn tó mú ọ̀múnú rẹ̀ jáde tí ó wá fún ní agbára tí ó sì nípa tí ó wá dúró títí lórí òpó rẹ̀ tí ó wá ń jọ ẹni tí ó gbìn tí ó wá jọ àgbẹ̀dọ́gbè yí lójú tí ó lè máa bí àwọn aláìgbàgbọ́ nínú ọlọ́run ti àdéhùn àforíjì àti ẹ̀san tí ó tóbi fún àwọn tí wọ́n gbàgbọ́ lódodo tí wọ́n ń ṣe iṣẹ́ rere ṣé nínú wọ́n jáde bẹ́ẹ̀ nínú wọn tó jáde bẹ́ tọ̀ọ̀fẹ́ bá ti wá bẹ́ ní kúrúdù bí o mọ̀ tí ó tí adámọ̀ ló kọ́kọ́ mọ̀ káyèsè dé báwọn ìrìnlẹ́ fúlà nínú òkú káyèsè nínú òkú ni ìkàtà lọ kútù bí ìmọ̀ sọ ìwà tí ẹgbẹ́ lọ́pọ̀ lára ilé mọ̀ ẹjọ́ kó fẹ́ fún lọ ìkàtà yí fún tí adámọ̀ wá ní ó yé a máa ń láwẹ̀ láwà orílẹ̀ ìmọ̀ ẹgbẹ́ ilẹ̀ lókó àmọ́ ìfòjúlọ́ àwẹ̀ lágbàdé ti ayé ní lọ́jẹ̀ ìlàyé ogun tí a dá lọ́nu wọn àwọn pẹ́ nínú wọn tó gbogbo àwọn tàbí àjábì tí láwọn oníjì àfẹ́bí tí ìbá ti tàbí ènìyàn tó bá yẹ kí tàbí àjábì ó ti ní kínú ó ti rí àforíjì àwọn ẹni tí èèrà àforíjì làwọn mùnábì mùnábì kí ẹni ìjẹ tàbí àpọ̀ àbíyí ẹwà rí mílíọ̀nù yìí lórí àwọn ọlọ́mọdé ẹlòmí náà tó jọ́nà ọmọ tí ó fi tèmi mẹ́jẹ̀wó lọ́la mú ayà yìí láha nàwọ́ ìrìnkò àkòjúwé pẹ̀lú ọlọ́pàá tẹ́ẹ̀lì mi tẹ́ẹ̀lì mi ti ní ìdẹ̀bù ìdíyà tó jẹ́bù ní ìdíyà lẹ́yìn afáàbà sọ́dún sọ́dún hajj ayọ̀gbọ̀n sọ́dún hajj ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجز من الأوثان واجتنبوا قول الزور واجتنبوا الرجز من ماذا؟ ọlọ́run ní ìjọpàdùwà ti tẹ́lì ìlú ẹ̀jìnà sí àríyíṣà ẹ̀sìn nínà nínú àwùká ẹ̀dàkùnṣe wá sáàmù kan bẹ sí èdè níjìsí táwa ní àríyíṣà nínú àwùkáàlù ìtúkùlọ́mù àríyíṣà tọ́ọ̀bà tún ló jẹ́ pé ṣúrọ́pù láti wáyọ̀ ọ̀gbọ̀n bá ń ṣe òbá ló ń sílẹ̀ èyí ni àyà ọgbọ̀n orí ni àrí èyí ni jẹ́bẹ̀ ẹni tí ó bá ṣe àwọn òfin ọlọ́run ní pàtàkì ẹni bá ṣe àwọn òfin ọlọ́run ní pàtàkì èyí ni èyí ni ó dára fún èyí lọ́dọ̀ olúwa rẹ̀ láti pé a ṣe àwọn Àti kí a ṣe àwọn ẹran ọ̀sìn ní ẹ̀tọ́ fún yín. àwọn tí a àwọn tí a tà. Fún Nítorí náà. Ẹ jìnnà sí ẹ̀gbin. Orí àti. Ìyànà rẹ̀ ẹ̀jìnà sí ẹ̀gbin òrìṣà. Wọ́n sọ pé ẹ̀jìnà sí tó bá jẹ́ ẹ̀gbin nínú àwọn ẹran. Tí ní gbogbo ọ̀rán àwùsáàmù ní jí ní ẹ̀gbin. Olúwájú Mùsùlá ní Mùsùlá tó báyìí Wọ́n dáadáa ti ń àwọn àrùn àwọn àríkọ̀. Ọlọ́run náà àtàwọn olùgbọ́nà wá Tẹ́ ń bẹ́nu àwọn tí ẹ̀ẹ́ tèbèrè. Ẹlọ tí ó yẹjú, ẹlọ kẹ́ẹ̀ṣe ilẹ̀ Yorùbá ti kú ò ní ilẹ̀ kẹ́yẹ̀ kankan sọ̀rọ̀ ó jẹ́kọ́ wá sọ́pọ̀ àwọn èèyàn ti kẹ́kọ̀ọ́ ọlọ́sìn ló yàwó èèyàn wọ́n ti kẹ́kọ̀ọ́ ti ti yàwó èèyàn wọ́n ní kájúkú gbogbo ọba bàbọ́dọ́ sọ nípa ọ̀rọ̀ ìmọ̀ nínú Islam gbẹ́tíra rẹ̀ so eléyìí àáyà ọkọ̀ lóòbá nínú àlùkò à ẹgbẹ́ àti ẹ̀sìn ìdèjì lọ́sìn rárá yóò wá kù ní kí o mú àwọn àpapọ̀ wá lábẹ́ àyà náà. Alùmọ́gbà lè gbé bàtí wà fún wa. Ìgbà tó rí àyà ní ẹ̀dí ìzọ̀ fi ní mú ìlú bá ti ọlá bí wọ́n tó làwọn ṣọ̀háwá. Alùmọ́gbà lè kàrí ìràkùnrinwà tí wọ́n fara kan náà A ní وفي قلبه ضيض على أصحاب محمد عليه السلام فقد أصابته الآلة ولم تبقى إليه يوم وضعه ó wá rí ẹ̀ inú ọkùnrin ìkẹ́kẹ́ ń bẹ tí wúyẹ́wúyẹ́ káwọn dàbí ànábì nínú ọkùnrin wọ́n ní àyà tọ́lọ̀ nínú yẹ̀ yìí lọ sí ìwé ìbùbára bọ́lá ń bí àwọn ṣèlè nínú làwọn tàbí àyà nìkú náà ọlá tí wọ́n mú àwọn tàbí àmáwọn àwọn àwọn tàbí wọ́n bí àwọn tàbí ìjọ́ bí wà náà bá ti ti kọ́lá àwọn tàbí bí ọdún jà fúrasíọ̀ káàkiri ìjọba ká fúrasíọ̀ nítorí pé wọ́n ti ṣe ẹni tó yẹ kí wà فمن نقص واحدا منهم أو طعن عليه في روايته فقد رد على الله رب العالمين وأبطل شرايع المسلمين ewu ti fẹ́ kájọ ọ̀dàlónú wọ́n ní lórí ọ̀rọ̀ tí wọ́n ní sísọ fáwọn ẹgbẹ̀ẹ́ rí lọ láwọn tàbí bínú wọ́n ní mẹ́rin ti jẹ dáadáa nípa nílò ọ̀rọ̀ tó mọ́ wà àtọ́rọ́bà bí dàrí yìí ó sì ráìtì lọ́nà tó gbà fún ibi tú àyà bàbá náà kọ́gbọ̀n wá ìdánù alẹ́ni mẹ́ta kọ́sọ̀ wá ìdá ẹni bá wà kankan péré nínú àwọn tàbí nínú nínú wọn áwùtọ̀ ayà àlẹ́yìn àbọ́bẹnu àtẹ́kù kan péré nínú wọn tí rí wá yàtì yìí níbi ẹ̀dà wá àdíìsì tó bá gbà ẹni bá tapẹyọ kan péré nínú àwọn tàbí níbi àdíìsì tó bá gbà ó ti fọ́lọ̀ fún fọ́lọ̀ ọ̀rọ̀ رب العالمين bàbá wà sálàyé wà á fi gbàlà ṣàrọ́ ìhàlì mùsùlùmí ó sì ti bá gbogbo ẹ̀sìn àwọn mùsùlùmí dẹ́ ẹjọ́ kan gbé nu wọn ọwọ́ àlọ́ bẹ́ẹ̀ bá lẹ́nu ní gbogbo àdìjú wa ẹ̀rọ àkókò lájọ́ abẹ́jẹ́ láyé pẹ̀lú àbúrò rẹ̀ látọ́ sa gbogbo gbogbo àdìjú pọ̀ jù wa mélòó tí àbí ìjọwọ́ dẹ́ sọ mélòó gbogbo ẹ̀ five thousand plus àbí ìdápadọ̀ bá ta ọjọ́ pọ̀ sí bẹ́ẹ̀ bá tó gbogbo ọ̀nà lábúrò rẹ̀ látọ́ àwájọ gbogbo ẹni bá kùnú sí àtìbẹ̀rẹ̀ ọ̀dọ́ gbogbo bá ta

ẹni kẹta ní gbogbo ẹgbẹ́ àkọ́lé wọn ẹni kẹta ẹwọ kúrúsùbí lọ́dọ̀ ìkọ́ kúrúsùbí ní kúrúsùbí ní ọ̀rọ̀ tí máa nìtì sọmọ́ nìtì ní àwọn kẹfẹ́ ní àwọn tààbí máa ń dínú ìjọ tí ó ń tààbí bá ti ń kúrú bí ẹnì kẹ fúra tẹ́lẹ̀ ọ̀hún ó jẹ́ ń bá wá bú ẹnì kan ní ọdún tàbí ẹ̀rọ

ó lọ sọ̀rọ̀ àwọn ará pẹ̀lú ẹjá wọn tó bá tó lè haṣe sọ́rọ̀ fún alìhaṣe ara padà wò láti ààrẹ ẹlẹ́ẹ̀kẹ́ ìjọkọ̀ sọ́rọ̀ fún alìhaṣe àkúlọ̀ wọ́n tàbí àti àwọn ṣàhábọ̀ wọ́n tàbí àwọn ọ̀pẹ̀lú olúwa rí ìlú kó bá wà ìlú ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون والذين جاءوا من بعدهم يقولون ربنا سبقونا من إيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم Tuntun àwọn àjọ àjọ́ ìrìn, olùwà nílùú kó kọ̀ọ̀rọ̀ ìlú Mùhàjírí وأموالهم لا إله إلا الله ọlọ́run ló ń mú táwọn tàbí ti aláà ọlọ́run ló ó sì dé ó mú táwọn tàbí ti ń táwọn tàbí ti sì fún ọlọ́run lójú púpọ̀ ẹwọ bí ti ń ròyìn wọn ẹwọ bí ti ròyìn ìyà ọlọ́run kó máa bá wọn tálíkà yẹn alìmọ̀ràdìrí wọ́n ṣe yí tí wọ́n kú olú bàbá wọn ọlọ́run wá sọ bọ́sí kú olúwa ní ọkùnrin ìlú ọlọ́run sọ pé alẹ́rí náà kọ́rọ̀ ya ya ibi tí ká gbogbo wọ́n tẹ̀rọ ìṣẹ́ tẹ̀kọ̀ sí ìlú bàbá wọn lọ́lọ́run náà tẹ̀lé àdúgbò dáadáa tí wọ́n yìí àdìjọ́nà oníṣẹ́ tí ń sọ yìí ọlọ́run lè fò pàrọ́ ìlú àjírí ọlọ́run kó máa bọ́ àwọn táníkà yẹ alìmọ̀ àjírí tí wọ́n ti yíra alẹ́lí náà ó kọ́ ìdúrí àwọn ẹgbẹ́ tó ṣe èèyàn náà ti wọ́n nílé wọn wọ́n lé wọn kó ní ìjà wọn wọ́n lé wọn kó lù bàbá wọn wọ́n lé wọn kó lù ìyá wọn ọlọ́dún ní ọmọ ọlọ́dún jẹ́ tí wọ́n wà wọ́n tálíkà ní ọmọ ọlọ́dún lọ. ọlọ́dún wọ́n lé wọn kó ní ìyá rí wọ́n lé wọn kó lè wá àwùwárì ní gbogbo dúkìá àti kálukú wọn ti ní jẹ́lẹ̀ olówó fẹ́lú àwọn tàbí jẹ́lẹ̀ ní ọkọ́ta tó ní owó dára ó gba ìsìláàmù náà ó ní oníṣẹ́ oníṣẹ́ ìsìláàmù náà wàláhì láàrí ìgbẹ́ ẹgbẹ́ àwọn tàbí àmì ẹni tó yẹ pé ó ti kú owó jọ ó ti kú ọlá jọ ó ti kú ọ̀rọ̀ jọ gbogbo ìyẹn sí máa ń súnmọ́ gbà fẹ́ bàbá aráyé ìjọ tó wá ní pé ìhùn gba ìsìláàmù òun náà lẹ́gbẹ̀ẹ́ ìjìlá àwọn kùrẹ́ yí wá pé gbogbo wá ìjọ tó ọwọ́ ìlú wà yíwá ọ̀ní gangan aláìníkà aláìníkò ní ọ àwọn lọ ìjẹ́ àgbà lọ́wọ́ rẹ̀ ọ́ sì padà sọ́dọ̀ rẹ̀ ní gbogbo olójẹ́mi lọ́rùn ní padà la ilaha ó ní oúnjẹ́mi lọ́rùn bẹ́ẹ̀ ẹni padà ládá ìní ní gáàsì ìní níbo kí padà sílù kí padà lọ́rẹ̀ bá wọn náà lójú òjò ní ìjọba lọ́lọ́run náà tó wọ́n fò sí ìròyìn wọn pé lílù fọ́pọ̀rọ̀ ah, ìlú àjìrí ìlú fọ́pọ̀rọ̀ ìlú àjìrí

Ọlọ́run wá ipò ọlọ́run wá, ìyọ́nà ọlọ́run wá bí, àjẹ́gbẹ́ ọlọ́run wá, gbogbo tí ò bá wọ́n wọ̀ láì, àmọ́ta ọjọ́ àti láàrin ọlọ́run, káwọn tí wọ́n wá yìí, wá tí wá tó pé àwọn ò máa ṣe ìfúnlọ́wọ́ fún dáwà wọn, àwọn ò máa ṣe ìfúnlọ́wọ́ fún ẹ̀sìn ọgbọ́n, àwọn ò sì máa ṣe ìfúnlọ́wọ́ pàtàkì àwọn Ah, Ọlọ́láwọ̀ tí mo dámọ̀ ìgbóhùn sọ ìgbò náà. Eh? Olóòdòdó ni wọ́n o. Olóòdòdó wọ́n dúró yányányá. Wọ́n tó òdòdó pẹ̀lú ní wọ́n láwọn bá. Ọlọ́pọ̀ wọ́n tẹ̀síwájú pé. Wọ́n lábí ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ويؤثرون على أنفسهم ولو كان بهم خطأ ولو كان بهم خطأ من يوقف نفسه فأولئك هم المفلحون آه قلوا يا الله ọlọ́run ló jú láàrin mùhájì ìtàn ọlọ́run tó wá ń júwe àwọn àmsọ́ rẹ̀ ọlọ́run ní ẹmọ ìwòrán olúwa wá ní owó dáhùn tó ọlọ́run láwọn dáhùn tó méjì náà sọ́jà wà sọ́rọ̀ àwọn ẹni báwọn ẹgbẹ̀gbẹ̀ ní lékò ní ti bàbá wọn wọ́n lékò ní ti ìyá wọn àwọn ilé iná wá tẹ́wọ́ bà wọn àwọn náà tún wá sí ìfẹ́ wọn wọ́n tún wá sí ìfẹ́ ọ̀sùn wọn. Màláyé wọ́n ní wọ́n wá ń gbéra wọn kalẹ̀ báyìí àwọn ọlábẹ́mì ọlọ́run ti wá dá wọn tẹ́lẹ̀ àwọn ìṣọ́dá àti jẹ́ fún wọn tẹ́lẹ̀ wọ́n wá rí orí ìgbèrò èmi ò ní ní ìdíjì nínú wọn àwọn ọlá tí àwọn ará màdínà gbogbo tí wọ́n fi wọ́n jọ kódà ó fi dúró ní obìnrin ibi ọ̀rọ̀ wọn tàbí ibi máa ń ju àwọn èèyàn àwọn ìyàwó tó ti fẹ́ ọlọ́wọ́ rẹ̀ ló wà yóò sì rú náà àdá sí i wádà ò káàrà bí i mú pápọ̀ ọlọ́ni wọ́n ó ní táwọn àǹfààní mẹ̀bínà tá ń gbé báwọn tó wá láti mọ́ta kódà fún báwọn náà ti di nǹkan yẹn gan-an wọ́n sì dọ́là fún irọ́ èyí táwa ó fi ìjẹ̀gbádùn ìlú bàbá àti wà làwàlà ẹ̀yìn sáńdẹ́kọ̀ọ́ lù yí ẹ̀yẹ mọ̀ ìjẹ̀gbádùn ni aláwọ̀ mi ò tún mọ̀ ẹ̀fà àwọn ọ̀tà lérò ìbí ó tún ìyàwó rẹ̀ ìyàwó méjì mọ̀ ní

ibi ògbówó rẹ̀ kalẹ̀ tó kódà wọ́n láwọn mínà ọ̀fàhábá igbá àtàndé ìjíládé láwọn ará mọ̀dínà ní mọ́wọ́lé mẹ́jẹ̀mẹ́ ìjùgbà alámọ̀fọ́ yìí hmm, ẹ̀tí ṣe kí wà ní ìjẹ́ ṣe fún àyè ẹjú ìyọjà níbi náà ní fẹ́ mọ́ orí sájà fún ara rẹ̀ níbi táwọn yìí wò pé áàrùn fara ní ìlú àwọ̀ wà tàbílá ìsẹ́yẹyẹ olùwàjọ́ wọn rọ̀ ìrọ̀lẹ́

ìyíkéyé méjèèjì mú kò kẹ èmi àti orí ire méjèèjì yẹn èpè kọ́ èmi àti yóò ní torí ire wọn orí ire káwà náà onílé púpọ̀ ọ̀rọ̀ ìlú àdìwálẹ̀ orí ire wàjẹ̀ ní àtàbáwà fún dáàrọ̀ ìmọ̀ náà àdìwálẹ̀ tẹ́kọ́ yóò ti bọ́ tẹwà ráwọn ẹni tó bá wá dé lẹ́yìn àwọn buhari àtàwọn tó dé lẹ́yìn àwọn àrùsọ́ọ̀rẹ̀ àwọn inú ọ̀rọ̀ àdìjọ́nà náà sí lórí àmọ́ inú ọmọ jáde lẹ́nu tí wọn táwọn tàbí oníká máa pariwo pé olúwa wọ́ o nípò bèèrè lánàá ọlọ́lá ni mo táwọn ọmọ pa ìrìn àti ẹlá olúwaláwù láwù máa bá lùgbọ́rọ̀ dáná olúwawọ́ oríṣi wá o àwọn ọmọ ìyá wa náà bá wa fóríṣi wọ́n àwọn ọmọ ìyá wa tó ti gbà wá sí wa nínú ìgbàgbọ́ olúwa bá bàbá wa fóríṣi wọ́n. Olúwa ò má jẹ́ kan ìyá wa lọ tó jù. Ẹ̀rọ àwọn ọmọ ìyá wa tó bá Àwọn ọmọ wa. ẹ̀yìn ó wà wíwá yìí àwọn ilé yóò wà mú ẹmọ máa bàbá ilẹ̀ ìwá ẹ máa ayà ìwà ìrìn nílẹ̀ ìdáwó ní fún lọ́lọ́ náà ẹni àwọn ojúṣe kàrà àbí ẹni àwọn ojúṣe ẹni bàbá ẹni ojú bàbá ẹni ojú àwọn nìyàpù áyà yìí àwọn tó bá wí ló kọ́kọ́ bá wí nọmba one àwọn sàábẹ́ ni tó rọ́rọ̀ àwọn sàábẹ́ ni ní bábọ̀ kòkòrò ọ̀rọ̀ àbájẹ́kẹ́bọ̀ ó dà kó tó kàn wọ́n ìlú ìjẹ́ ní àkótó kan làbùhárì wọ́n bá làbùhárì àbú kó tó kàn wọ́n gbogbo àwọn yìí àwọn one kó tó kàn má jìkì mú tó kàwọ́ àbíbá tó tájú ẹ̀ àwọn sàábẹ́ ló kọ́kọ́ kàn ìyá ìyá lára wọ́n lẹ́wọ̀ àwọn wọ́n pa láti wọn bí wọ́n sọ̀rọ̀ àforíjì bọ̀ kí náà ṣe fún wọn èkú wọn náà lẹ́nu àyà òmùnú nínú àpò má jẹ́ kí kí ní fún ọmọ ẹgbẹ́ gbá yàrá sí o ìwọ́tọ̀ di nǹkan kan má yà ń pa mọ̀háríyà ìwọ́tọ̀ di nǹkan kan má yà ń pa mọ̀háríyà lè fi kú lẹ́mí rẹ o mọ̀háríyà nínú àwọn tó kàbá pọ̀ rẹ̀ bìrì mẹ́bí lọ́ní mọ́ní bọ́lọ́ tọba mọ̀ gbogbo ìtọ̀ sí parapulẹ́sì ẹ̀ ń ṣe kí ọ parapulẹ́sì nìyẹn

تجعل في قلوبنا غلا Bọ́lá ọba ti ní àti mú ọ̀nà, ayà ọ̀nà. Ẹ̀rí tí nígbà láwá ń ìgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ owó ìtàkùn àwọn ọ̀sọ́ ó wá ní àwọn tó ń fẹ́ tó wù sí ìlú ó làwọn àmìyà ayé àwọn ọ̀rọ̀ pọ̀ sí ẹtí oṣù mú lábẹ́ ara yìí àmọ́ èyí ìdìbò torí kan náà wà nípa ìbúra àgbẹ̀lẹ̀ ìṣòwò nìkan ó ní. ẹni tó ní olóró bú tó ní sílẹ̀ òun lẹ́rẹ̀ tí wọ́n bú àwọn ẹni bọ̀ tí wọ́n bú ní ó ní kó dá kìbìrú ti wọ́n lọ́wọ́ ní ju mùsùlùmí tí wọ́n tún sàbẹ̀ ní wọ́n láwọn òjò kó lóore jù lọ gbogbo ọ̀rọ̀ àmọ́ bẹ̀yẹ àwọn ò mọ wọ́n ní bá lọ ta ló lóore jù nínú ìrọ̀lú nínú àdúgbò yìí wọ́n ni ẹ́sẹ̀ tí wọ́n sọ ní pé àwọn àṣàbù Musa àwọn tàbí Musa lóore wọ́n ni ẹlọ́dọ̀ àwọn àtàkọ́rọ̀ tí lọ́dọ̀ sí iná ta ló lóore jù ẹ́sẹ̀ ètò mọ̀lọ́nì ìkan jẹjẹrẹ ìkan tútù ìkan omú ìkan alátẹnujẹ ìkan ìkẹ́lẹ́dẹ̀kẹ́dẹ̀ ìkan mọ̀lọ́nì ìkan ó pàtí àjẹ́bì ìrún àwọn tàbí àjẹ́bì lẹ́tún náà pa ìdílé àjẹ́bì ìrún tí ẹ̀ka ẹlẹ́bí lóyìn wọn ìkan rí kọ́lẹ̀ bí lóyìn wọn ẹ̀ ìkan tí ó dá ní ilé ẹ̀jẹ̀

الله أكبر وقل له وعد الله الحسنى وقل لو وعد الله الحسنى وكل وعد الله الحسنى وكل وعد الله الحسنى والله بما تعملون خبير آية ó jẹ́ àmọ́ pé gbogbo àwọn sàábé pátá pátá kò lẹ́ni ọlọ́run yàwà pé ìwòkó sọ́dọ̀ rí ìgbà tí kan bèèrè foolish question lọ́wọ́ rẹ̀ ó nígbà ọjọ́ àmọ́ra pẹ̀lú lórí ọ̀rọ̀ àwọn sàábé ìwò tí gbogbo wọn lẹ́ni ẹni ó lọ bá fún bẹ́ẹ̀ ọ̀dà ó ní ọba dáhùn ó ní ìṣòro pé ọmọ náà lọ́wọ́ àwọn ọmọ náà onínà bá dáhùn nígbà pé ó ní alámùsùn àti láti rí ọkọ̀ mọ̀ ìrántí ẹ̀ pé mọ̀ rí ìkọlù jẹ́ mílò gbọ́dọ̀ pé tí ó bá wọn tàbí yẹn lè kú ọkọ̀ nínú sí tuntun ní kan tó lè máa fi rí ní béèrè yìí ìwé kékeré á ní jẹ́ ẹni lẹ́lẹ́kẹ́jì èyí tí ó bù wá wọlé ní gbogbo àwọn tàbí èyí tí ó lé ti bò wá nìkan ní ọ̀rí ìdájì wá mẹ́kọjá pé ìwọ́wọ́wọ́ ilé ní kí nínú àwọn tàbí láàrín lára sí ìlọ́lọ́. Káàkiri kìí jò kó nìdí, wá ní káàkù tó bẹ́ mọ́ sí láìsí pé mo bẹ́ rẹ̀ ilé ìlú nínú àwọn àgbàgbà bá rẹ̀ ìwá. Ṣé ìgbà ìlú jẹ? Ara yìí, òun làwọn agbára rí. Àlùkùnrin káàkù lọ bó tó lọ́nà ìhàdí ayẹ́lẹ́jẹ̀ ló. Ẹlẹ́kẹ̀wá, àwọn tí wọ́n máa ń bá wa ṣe kó kọ́jẹ́ ń tó yìí máa bẹ̀rẹ̀. Ẹ̀ẹ́ túnlájú nàájíìbì ayà wọn gbèsè náà ẹgbẹ́ yìí túnlájú nàájíìbì ayẹ́rẹ́gẹ̀ ló ẹ̀sìn láti túnlò sí ìgbòrá ìjẹ́ olúwa ní Alábí ẹjẹ́ ìjẹ́ àníma náà tó lọ́nà torí ọlọ́run. Wà ní láàrin ìrọ́bù sẹ́mà máa tó wáyé. Jẹ́ ìdí sẹ́mà àti ilẹ̀ yọ́rọ̀ bá náà ní ìjẹ́ gbogbo ẹ̀mí náà

ní kọ́bílì ìfàtíṣù ṣáájú ká tó gba ìlú mẹ́kà padà wọ́n sì ti jagun sójú ọ̀nà èmì ọlọ́ ṣáájú ká tó gba ìlú mẹ́kà padà ọlọ́nírú àwọn èyí o tí é dé ká tó gba ìlú mẹ́kà padà lẹ́yìn òṣùwí tó ti fẹ́ padà síbẹ̀ àwọn mùsùlùmí ó sì gba ìlú mẹ́kà padà kò jẹ́ ọdún mélòó wọ́n sì dàlú mọ́ta padà sí Muawiya òfin bá ìsìlá ó yàn kí ìtọ́lọ̀ ọba sọ àwọn tó ń gbé lọ́lá yìí wọn Muawiya òfin mu àrí ọlọ́wọ́ ní àwọn yìí wò lè jọra wọn ọmọ sí lẹ́yìn kan náà pẹ̀lú àwọn ẹni àwọn ọlọ́wọ́ tí mo dápọ̀ yìí tí wọ́n ọlọ́run àwọn yìí ní owó gàjù ọlọ́run ní àwọn ipò wọn gàjù ipò wọn sì gàjù àwọn ẹni tó ṣe pé áńpà kú wọ́n ti náwó lẹ́yìn wọ́n ti náwó lẹ́yìn ìgbà tí wọ́n gbà lú mọ́ta padà wà ọ́dà lú wọ́n sì tún gba omi lọ́lọ́ Ẹwọ́n lọ́ta ọmọdé, ọlọ́ni àwọn tó ti kọ́kọ́ lẹ́yìn tó ti kọ́kọ́ jagun látó gbà ló lọ́ sàpàlà wọ́n àjọ àwọn ẹni tí wọ́n padà wá náwó tó padà jagun lẹ́yìn tàbá àwọn ìlú ìlú àwọn ọ̀rọ̀ àwùjọ àti ìgbàlú mọ́kàtọ́ ó tó ti fẹ́ jagun àti ìgbàlú mọ́kàtọ́ ó tó ti fẹ́ wọ́n náwó àti ìgbàlú mọ́kàtọ́ ó tó ti fẹ́ mọ̀ àwíyà bá ìrẹ́dìkọ̀ wá ìkalẹ̀ àbọ̀ àrẹ́jọ

àtàwọn mọ̀háwí àtọ́padà ń dé lẹ́yìn olúwaníwà múlọ̀wọ́ àdàwọ̀wọ̀ ṣúsùnà ọlọ́ni gbogbo fúnlàwà ṣògbé mẹ́lú gbogbo wọn pátá lèmi ọlọ́ọ̀ ti sàbẹ́ ògbogbo màjọ́nà gbogbo ayà ìlà àwọn àfáà léwu ní àwọn ìlú hajjú kí wọ́n gbogbo àwọn ọmọ àjọ́nà gbogbo ìmọ̀ láti ṣẹlẹ̀ èyí bọ̀ wá kó ti ọ̀rọ̀ rẹ̀ ló bá débi ọ̀rọ̀ mọ̀ lọ́dún tí a ti sùn lọ́dún láǹtà. gbogbo àwọn sàábí lọ́ba àjẹnù gbogbo kí ló bá alùpùpù àyè lọ́tọ̀ àgbàlùpùpù àkúndà wù àdàmọ́ àwọn

gbogbo wọn lọ́wọ́ àjẹ́nà èyí tí ọba adẹ́gbè lọ́wọ́ ẹ̀mẹ́nu wọn wá lọ́wọ́ ọwọ́ àmọ́ pẹ́sẹ̀nù ọlọ́sọ ọlọ́run kí ló dá búrádá fún mọ̀rí àlájẹ́ náà àjánà sí bàbá rẹ̀ àríwọ̀ lọ́mọ pẹ́sẹ̀nù ọlọ́run ẹni tí ó àgbà áwíyọ̀ ìwà àjẹ́ náà ìwọ ni wọ́n wá gbẹ́jọ ọlọ́run lọ ni wọ́n mọ̀ sẹ́nu àríyà ló pàdé àjẹ́ ní oṣù parọ́ sí ìwọ ni wọ́n gbẹ́jọ ọlọ́run lọ lọ ń parọ́ fún àríyà ló pa àlùfẹ́sẹ́ ìrìnàjì ọ̀rọ̀ tó mọ̀ ń parẹ̀ tí ò

àwọn oníbà olójú sọ̀rọ̀ ó wá ní wọn ní kàdílà sọ́nù tó sá sọ́jù wọ́n wá tako táwọn oníbà olójú sọ ẹ lọ́kùn yọ̀rọ̀ owó rẹ̀ bí. àwọn oníbà olójú sọ̀rọ̀ bí ìlú wọn bá. àwọn oníbà àti ti sọ̀rọ̀ àwọn tó ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ọlọ́pọ̀ sí ládàbọ̀ ọlọ́pọ̀ sí ládàbọ̀ lábẹ́ sọ́jù. sí ládàbọ̀ tó

wọ́n bá ní àdíjì náà wà bẹ́ẹ̀ wọ́n ní ọlọ́run ọba bá jìbù tí wọ́n ní ìbàdí pé mo sáìjà ó yẹ ah, wà níbi ah, ah, wọ́n lọ́wọ́ sáìjà á tí wọ́n tara náà ó ti yára tó ti báyìí àdíjù dílẹ̀ tẹbítù máa mọ̀ rí bítù ìtumọ̀ tó lọ́wọ́ ọlọ́run sáìjà tí wọ́n padà wá bí àdíjù náà ókè ọlọ́wọ́ ti mọ̀ rí bítù láti gbin ọlọ́run tí mo sáìjà bí ẹwọ̀rọ̀ burúkú náà bí

ọlọ́run wà ní àlàyé gbẹ́mù tí bá ní gbẹ́mù ṣáìsẹ̀ kì í ṣe lẹ́lẹ́lẹ́lẹ́ sọ ẹrú mi báyìí báyìí ṣáìsàn ó sì wá sọ́dọ̀ rẹ ọ̀sánú ẹ̀ ebi ń pa ẹrú mi báyìí báyìí ó sì wá sọ́dọ̀ rẹ ọ̀sánú ẹ̀ mi báyìí báyìí yóò lásọ wọ̀ ó sì wá sọ́dọ̀ rẹ ọ̀fun lásọ ẹ̀dá kò tó wá sábọ̀ látà ìlú ẹ̀yìn lẹ́yìn lọ́pàá ni

ọlọ́rin lóyún rẹ̀ ọlọ́rin wà kúlẹ̀ wà àdàlọ́wọ̀ ìrọ̀sìnà ọlọ́rin gbogbo ìgbọ̀kan ní wọ́n lè yọ́ lọ́jà níwà jẹ́ ẹ̀kọ́ ọlọ́rin wọ́n lámẹ́lẹ̀ pé wọ́n lọ́rùn ní máa tààmàlú na sọ̀bí ọlọ́rin bẹ́ẹ̀ gbogbo ń tẹ́ ìdí pátá ìgbọ̀lọ́wọ́ bá mọ̀ nípa ìpátápátá so ìbí wọ́n dẹ̀ ẹ̀sọ́ pé ẹnu àríyá tó tẹ́ gírígẹ́ láti ẹ̀ lórí bẹ́ẹ̀ láwí ìpàlọ́dún náà lórí ọ̀rọ̀ pàápọ̀ wájá àríṣà ọ̀rọ̀ láti ẹ̀ lórí bẹ́ẹ̀ ọlọ́run òun náà pé ó rí bẹ́ẹ̀ òun gbà pé tí ó tẹ̀lẹ̀ sí wọn ló tí wá ní ṣe ìwọ́n fa ọ̀tà bí àjẹ́ ìkàlẹ̀ awáríkà ìjẹ́ máa tún òun lò ó pẹ̀lú ẹgbẹ̀rẹ̀ ilé ẹgbẹ̀rẹ̀ níta ilé ọmọ tòbí bó ilé ọmọ tẹ́sán ìlú ilé ọmọ ọlọ́mọ níta ilé ọmọ kọmẹ́lẹ̀ ilé ọmọ àbúrò ilé ọjọ́ ó pa ó lọ dáa ìyí ni ìlọ́mọdébẹ̀rẹ̀ ìlú nígbà lọ́dún ẹ̀sìn ẹ̀sìn ìjẹ́bàjẹ́ ó ọlọ́pàá tàbí àwọn ọmọ alákọ̀ọ́lẹ̀ rẹ̀ àwọn tàbí àtàbí o àwáyà kùránì yìí àìmọ̀ ìdébìkan àìdébìkan àdìbẹ̀wọ̀ ní sílà sí ìdíná rẹ̀ ẹjá tó jẹ́ àyà kan abẹ́ẹ̀rí ló ń sọ́lọ́pù sọ́lọ́pù bálùbà kùránì tàbí àtàbí àyà kan والذين تبعوهم بالإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم الناس تجري من تحت تجري تحت الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم السابقون الأولون من المهاجرين والأنصار الذين تبعوهم بالإحسان تبعهم بالإحسان رضي الله عنهم رضي الله تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الله سبحانه وتعالى ṣe bí ìjẹ̀bẹ̀ ìyíyà, tẹ́sẹ̀ yá láì mọ̀tọ́ dálẹ̀. Olúwàdí ilẹ̀ ìfọ̀ àti ilẹ̀ bí àwọn Buhari rí, àti àwọn àǹtọ́, àti àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. Ọba lè yọ náà sí lọ́nà sí wọ̀nyí. Àwọn náà sì lọ́nà ní gbogbo ọkọ̀ náà. Ọlọ́run ẹgbẹ́ ọmọ fún wa fi bí àwọn àdìjẹ́ nílẹ̀ ìjọdúró, káàkiri náà tó ń tẹ̀lé abẹ́rẹ̀. Ọlọ́run ìjìnlẹ̀ fi ṣáá.

ọlá bí wọn ló làwọn ọ̀dá lórí ọ̀dọ́ ọlọ́run tó dá ọlọ́ láti ọmọ ọlọ́run fi rọ́ fún dáàrí kan fáwọ́sọ̀ àbí ọlọ́jà èrè tó tóbi ẹ̀sọ́ tó tóbi làwọn àrúgbà alámọ́tàbà ayọ́ tí ọ̀rọ̀ alámọ́tàbà ẹ̀rọ alámọ́tàbà ẹ̀rọ alámọ́tàbà àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ aláìkú mẹ́tàbà ayọ́ tí wọ́n ó wá sàwà náà ní àwọn tó tẹ̀lé ẹ̀kọ́ dáadáa ọlọ́run já àbí wọn lápòlù ìwọ́sẹ̀ dáadáa àwọn àyàpọ̀ làpàdùwọ́sẹ̀ ọlọ́run àti فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا من سورة الفتح قل ولينا أو هذا النبي أو لا يقول الحمد لله وسلام على عباده الذين اصطفى أو هذا النبي كنتم خير أمة أخرجت للناس وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ẹjá tí ò ní ìyẹjú àwọn ayé ẹjọ́ iṣẹ́ àpapọ̀ wá sí ilé ọ̀bá ilé àtẹ́sí ilé ọ̀bá tó ń pa àwọn tàbí ara tí bá fi tọ́lọ̀ ọ̀bá tó wáyé pẹ̀lú tàbí ọkùn wá balẹ̀ láwọn tàbí àwọn ọmọ balẹ̀ gbogbo wọn lọ́kọ̀ wá balẹ̀ ní àbílẹ̀ rẹ̀ jẹ́ gbogbo wọn bá dá alhamdulillah ilẹ̀ ìrìn

Eh, ìṣẹ́jú mẹ́ta tó gbérú láti ṣe ogun lára ṣùgbọ́n àwọn tí ó bá rẹ̀ tí ó bọ́ tó bá ẹgbẹ́ ìrìsì wà ilẹ̀ lọ́dọ̀ àtàwọn àwọn tó bá ti bẹ́ ṣe ìrìnkọrọ̀ lábọ̀ wọlé báyìí ẹjọ́ bá bẹ́ẹ̀ kó wọlé láti gba láti dá òsì bí i láwọn àmìsọ ní ẹ̀dùn tó tọ́ sí ọ̀tọ̀ àbí ẹ̀ṣọ́ ọ̀làwọ̀tọ̀ àná àmọ́kótó bí wàrà òun fẹ́ pé ìlú ìlú rẹ̀ ta ni ó dáhùn ẹ bá fẹ́ dáhùn lọ́wọ́ àwọn ìnáwó ní

حياكم الله بارك الله فيكم الحمد لله ṣẹlẹ́ gbà bèèrè nínú ṣẹlẹ́ gbà ìbèèrè nínú ooo ó ti pọ̀ subhanallah subhanallah subhanallah ah tó ẹ̀yà bá ti pè yáyì ẹgbẹ́ gbé àwọn ọdún pẹ̀lú

mo dárúkọ ẹnìkan mọ́ àwọn àlùfáà ibi ó sọ fún wa pé àwọn yẹ̀wúdí àtìnà sọ́rọ́ wọ́n sàn sí ẹni tí bá ń bú àwọn àtàrí rẹ̀ kí lórúkọ ẹni náà lọ́gbàwà ẹlẹ́ẹ̀kejì kí lórí ojú ìwò ló fi ọ̀nà owó ló bà fi sọ pé àwọn yẹ̀wúdí àtìnà sọ́rọ́ lórí mùsùlùmí lọ ọya sápọ̀ Now nǹkan tó kọ́kọ́ wí tán fi ní àwọn Yẹhudi àti àwọn nàṣọ́rọ̀ jọ ìyẹn lọ òun ni pé wọ́n ní tán bá fi àwọn Yẹhudi ní pé àwọn ta ló dájú nínú wọn wọ́n máa ní àwọn àṣíhábò Mùsá ni tán bá sì bí àwọn nàṣọ́rọ̀ ìpé ta ló dá àwọn ta ló dájú nínú wọn hmm. wọ́n máa ní àwọn àṣíhábò Ìsá Máṣàlá, kí ló ń pa àbá àdúgbò eh, Abi Ah Abi Ìjẹ́gbà Abi أبي العيد الحنفي ìjá yìí máa bá àti jẹ́bílá àti ìjìn àrọ́bí tó inú lókè jẹ́ ẹ̀tẹ́ lè mọ̀ inú orí lókè jẹ́ ẹ̀ mọ́ ẹ̀yẹ lọ ápọ̀ ẹ lọ àtọ́kọ́ ìtọ̀ tó آه، إنا لله وإنا إليه راجعون ẹ̀bá àtẹ́lẹ̀ àkànnàmà ìṣà àwọn ẹ̀ẹ́gbà ojú táwọn náà ìgbìyànjú بارك الله فيك أدري الله ابن عبد الحي بارك الله فيك أدري كتب نعم نعم وعليكم السلام ورحمة الله حياكم الله بارك الله فيكم جزاكم الله خيرا قالوا إن لنا حياكم الله ما شاء الله تبارك الله كينا بيبقى بيري حياكم الله èmi èyí máa jù ú. Ojú alága. Òkè. Àdìmọ́bù máa lè kírọ̀ ní Màmúlá. Máa ń ṣẹ́dọ̀. Tó fi sọ bọ́lá ń bí wọn ló láwọn ọ̀hábá. Máa ń ṣẹ́dọ̀. níbo ló ti ṣe ìṣèbáàtì pé níbo ló ti yọ́ jáde pé ẹni tó bá ti ń bọ́ àwọn ọ̀bá àfẹ́rẹ́ ìjẹ́ méjì lára láwọn ìṣẹ́lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ mẹ́rin wọ́n ṣe ìṣèbáàtì من أصبح وفي قلبه غرب على أصحاب الله عليه وسلم على شغل هذه ما شاء الله إذا ما قلت لجري إذا كنت أنسوا يقول لك ما شاء الله تبارك الله بارك الله فيكم إذا أردت أن تبقى بإذن الله أيضاً قرنتني تعالى لرسول تقول يا الله تتجع كانت لرسول بارك الله فيكم ها káàkọ̀ mí ìrìnà káàkọ̀ ọmọ rẹ̀ ọlọ́run fọ àwọn sí àwọn aráàlú ìbọn náà fẹ́ gba tí ó bá àwọn olùlú salamu alaikum salamu plus àwọn fẹ́ àwọn náà àdáwò tẹ́ bá ti gbàgbé kọ́ ẹmọ́ ti sọ̀rọ̀ mọ́ ẹmọ́ ẹmọ́ ti pèsè níwọ́n làmú náà sára wá lẹ́kùn. ọ̀rẹ́kùn sọ̀rọ̀. àìwà ọlọ́run ọba sọ gbọ́dọ̀ fẹ́ lọ́wọ́ àdìkò náà olùwárí wà yóò fi rúnà àlẹ́ àwòkútì yìí wà làwùká ẹ̀nà bí i kọ̀tọ̀ kí ni túmọ̀ ayà rẹ̀? ẹnu ọdún ọjọ́ wa tàbí tó ìdìgbà. wàyú ẹ gbọ́dọ̀ tó dẹ́rẹ́dẹ́rẹ́. hello làwọn gbọ́ wa báyìí. wàyú fi rúnà àlà àǹfùsí wà láwọ́ káàdà bí i sọ̀tọ̀. òkè bíbí ìbéèrè náà ẹ. ẹ kí ni ìtumọ̀ àyà yẹn àyà tí gbà yẹn. ẹgbẹ̀rún aṣíṣẹ́ lórí ìgbà. Wọ́n fi ọmọ bá àwọn bá ní ìpẹ̀lẹ̀ ó jìnà, àmẹ́ ẹ máa gba one thousand naira ṣẹgbọ́ àmẹ́ ìlú ẹ̀gbá ẹ má bínú sá àgbàdo òbínú lọ́mọ rẹ̀ tó tọ́jú ẹ̀dọ́ wọn lọ. náà táwọn èèyàn bá ti jẹ́ bá ti pè ẹ má lọ ọmọ gbọ́ ibi tẹ́ ń gbọ́ ẹ̀ mọ́ mọ́ slow down ẹ máa rò wíyà àwọn àdá inú mi ẹ bá ti lọ ń gbọ́ àlímọ́tò ìsọ àlímọ́tò ah, àwọn nọ́mbà àfọ́tọ́ ti pè lẹ́ẹ̀kọ́ ní pè máa àwọn ìgbà wọn fún ọwọ́ ẹ̀ àwọn ará ní ìlú náà ọ̀yá máa lọ sọ́ra ń gbòdà wà ní ìsúnmí àtàrà àtàrà kọ́tùlá àtẹ́gbà ọ̀dọ́ mi ní ìlú wà yóò ti rú náà àlà àǹfùsì wọn ló dáná bí nǹkan lọ kí ni túmọ̀ rẹ̀ wà yóò ti rú náà àlà àǹfùsì him wọn ló dáná bí nǹkan lọ́tọ́ Ẹ eh, mọ́tà. Ó ní ẹjẹ́ mèrè mèrè náà kejì. Ìjọ mẹ́ta kan gbọdọ̀ péjẹ́ ní tá a pè níta àbí lára. Inú ìfẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Àkọ́kọ́, láti lọ pẹ̀lú ìmàlúwà Muhammad. Sọláàmùsọ́lá. Ẹ tátà, ọjọ́ tí ìgbà lẹ́yìn òjò ọmọ fún yíwọ́n tààdọ̀ náà. Ṣẹgbọ́ ẹ̀ gbá. Ókè, ókè. Ẹ ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ويوضع فوق يجمل عبد الله فضل ayò àwọn ògbé àjù lọ àwọn tó wá bá wọn ju ara wọn lọ àbí àwọn wọn kára ní kọ̀sọ̀ àwọn ayò àwọn ògbé ọlọ́wà bí rò àwọn mọ̀ ájì ní àbáwọn àǹsọ̀ àwọn àǹsọ̀ àbáṣà aláàbọ̀wọ́rọ̀kọ́lọ̀ fọ́rọ̀kọ́lọ̀ rí ìwọ̀n ìjà òòrùn ìlú olùkọ́rù 2009 bára kan lọ́dẹ̀ الشيخ عبد الله أعقب الوكيل Wàlékún Sọ́lám Bára Ọmọlá. Ẹgbẹ́ dáhùn léèrè mi. Ẹ fún mi ní àyà, àyà kẹ, tó sọ pé kó gbú àwọn sàábẹ́ lọ máa jẹ́ náà, tọ́bá ti ẹ̀kẹ́ lẹ́jì bí oṣù máa jẹ́ náà lọ. tó gbogbo ọmọ àwọn sàábẹ́ ọmọ àjẹ́ gbogbo wọn. Ọ̀yí òkò wọ́n nínú àwọn ọmọ àbíjá àtàwọn àṣọ́lù ń sọ. Ẹni tàbí. Gbogbo àwọn tàbí pátá. Ẹ̀rí ìfẹ́lú yìí ló dì kẹta ní ọ̀dàpá ẹ̀jẹ̀ ní ọ̀láwọ̀ ààlà ẹgbẹ̀ ibà lẹ́yìn ètò ìsì bèèrè fẹ́ náà lóbi lọ́wọ́ yìí ẹgbẹ̀ àwọn tàwọn náà ẹgbẹ̀rún nọ́mbà yìí náà ní ẹgbẹ̀ ibà ọgbẹ̀ jẹ́ lẹ́lẹ̀ sí ìyẹn tẹ́ lẹ́lẹ̀ sí orí mo lè má gbé yìí sábà ní èyí kọ́dù nígbà mi èmi náà ti kọ́ bára bàbá mi kò náà náà sàrà wà lẹ́kọ̀ọ́ wà á yẹ kún sọ́lá mọ́tò mọ́tò ok, Masbuk. Okay, ẹ̀ẹ́dà ọ̀yá ẹ̀dá òṣèrè. Jẹ́ǹgbọ́. Na'am, na'am. Na'am bẹ́ẹ̀ ah, ok, Mo bẹ́rẹ̀ kọ́ náà bí a máa láláfẹ́ ní ilé wa láfẹ́ ìlú lọ́dọ̀ lórí. Áyà kan tó sọ pé gbogbo sàábí ọmọ àjẹ́nà gbogbo wọn, áyà kan á kà á mọ́já. Okay, áyà. Ẹ áyà Ọmọ àjẹ́nà gbogbo Okay, good. Kí láti dá? Ẹ̀bùn tí a láti wo wúra tí a láti kàkùrà. Ah, eh, eh, Ṣé sẹ́kọ̀ eh, ìdí lọ ìgbà? Ẹ̀bùn náà ni àwọn NGO àti ẹgbẹ́gbẹ́ NGO, no problem NGO, mo fi yínà ìgbà NGO. Àmì ẹni pẹ́ àwọn òṣìṣẹ́ ìlà. Ayé àṣẹ. Ayé àwọn oró tí ó ní yóò là á mẹ́lẹ̀ pẹ́yẹun pẹ́yẹun tí gbogbo àwọn tàbí àlẹ́bí ọmọ ìrìnlẹ́nà èmi ó tẹ́rù pẹ̀lú ìrìnlẹ́sùn ìlú ẹ má bínú láyé pẹ̀lú nígbà jẹ́ tọ́ta ẹ̀ẹ́kùn ìbára fẹ́ ìmọ̀ ayé ìjẹ́ ẹ̀ṣọ́ pẹ̀lú ẹ̀ẹ́

a máa fún yín ní one thousand naira ẹ máa gbá bẹ́ẹ̀ gbàrà sí èyí ló lé wọn àrẹ kù. náà náà sáré fún sọ̀rọ̀ sàkú. wàhálà fún mi àwọn arákọ̀tò náà. Aya kan wà ní Súrọ́bù Hadi, aya ilé ẹ̀kẹ́ wa, ó jú ẹgbẹ́ gbogbo àwọn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم ألا تنفقوا في سبيل الله لله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل فتح وقتال أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير Barakallahu fikum. Kí ni a mọ̀ pé ń tẹ́ ìjọdà? Nínú ayàjẹ́ kéyì, gangan ló pẹ̀yẹun pẹ̀yẹun pé gbogbo àwọn tàbí tẹ́lẹ̀. nínú ẹ̀ ló sọ pé gbogbo

ìwọ́ àbdọ̀lá ìsọ̀tí àbdọ̀ níbo ní wọ́n ayà ẹ̀rẹ́ tọ́lọ́ ìgbọ́n ọmọ àjẹ́mẹ̀ òsìnàwọ́ àtọ́jẹ̀ ẹ̀rọ ìwọ́ yẹ́ ẹ̀rọ àyíkù ẹ̀ lọ́tọ̀ a ọba àwọn ẹ̀kọ́ ti pè mí àwọn ẹ̀kọ́ ti pè mí الله وبركاته حياكم الله مرحبا بكم àní láti gbogbo àwọn sàájẹ́ lọ bá jẹ́ náà àwa ní káwọn èèyàn mẹ́jọ ọjọ́ mẹ́jọ àwa ń wá nígbò gẹ́gẹ́ ni ó wà ní wáyà yẹn egbogbo wọn lọ bá bá mú jáde

sábà ìlú àtọ́tọ̀. Àìwà Mọ̀dáì wà fún ìlà wà àdá ọ̀ṣẹ́ ìdílé ní òṣìṣẹ́. Máṣá Allah tàbára tàlá, bára tàlá bí, tàbára tààrí, wọ́nà bá kúrò tó Láti kọlá kọlá sí ìrìsìgbé. Ẹlẹ́, ẹ̀rọ mo bẹ́ fi ń kẹta káyà kan fún wa ẹ̀rọ tó júwe báwọn mọ̀hájì ìṣe jẹ́ káyà kẹ́ báwọn kí ni báwọn mọ̀hájì ó pè àti káyà ẹ̀rọ ó ròyìn àwọn mọ̀hájì ó pè láyé Láyé sọ̀rọ̀ yìí ti mọ́nà akẹ́kọ̀ọ́ ní ìṣẹ́bẹ̀ ìrìsájú. Ìlọ iye òtúmọ̀ náà wà ní ìgbọ́ta. Iye òtúmọ̀ náà wà ní ìrìnlẹ̀ ẹ̀dá. Ayà tó máa sọ̀rọ̀ àwọn mùrájì ní ìgbẹ̀ẹ́dá ní ìṣú. ọjọ́. ọjọ́. يكتبون سبلا من الله ورضوانا أيوة ويذكرون الله ورسوله أيوة أولئك هم الصادقون ما شاء الله تبارك الله الجمع كان الهرم كافر في بعض الأخيرة ما شاء الله على رسول محمد وعلى آله وصحبه أجمعين إن شاء الله إن شاء الله تعالى tí ó bá tún di ní ọ̀lá ààrùn ní ìṣèjòkó ilá àárọ̀ jòkó wáyé àmọ́tò ní pẹ́ náà ní mọ́kò lórí akọ́kọ́ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ síwájú jímọ̀ kí apárọ́ bá ìfọ̀ aláàrin àwọn àpá àbáwọn èyí mọ́ lẹ́gbẹ́ ara mi láàrin ilẹ̀ ìkẹ́kọ̀ọ́ mímọ̀ ní ìdè kan kò ní jẹ́ káàkiri àkàrí àti káàkiri àdúlẹ́kọ̀ọ́ àmọ́ bá bá sí júmọ́ àtọ́lọ́ la ń ṣá ọmọ bóyá ti aago àwọn ìyókù wà ní ọ̀la àwọn àbábí kọ́tọ̀ sí ìlú náà àbábí bá ti kéde lánàá òní dídọ̀ sí òwe ìrọ̀lẹ́ ìgbà yìí àlejàde kọta wọn lọ́la náà lábá parí ìlú lọ́lọ́lọ́ ẹ̀ẹ́dọ́jà àlàáfíà ẹ̀ǹkà àfọṣọ tó gbàdúrà láti wá ṣe ìjókòó agbára ní ìtẹ̀sí ìrọ̀lẹ́ ẹbí kọ́lọ́kọ́ tó wà rẹ̀ ní ẹ̀ẹ́dàkùn àní ìtẹ̀sí ìrọ̀lá kábàbí ó túnmọ̀ sí gbogbo ìtẹ̀sí ìlú lọ́jọ́ mọ̀lẹ́bí àmọ́ ní ọ̀tàpọ̀dé àwọn àtàwọn ọba wa láti ẹgbẹ́ لا اله الا انت استغفرك واتوب اليك وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته lọ eléyìí bá ti jẹ́ mọ́ ní